Assalamualaikum warahmatullahi wabarakatuh. पे जो है तीन बच्चे की काका यहाँ से उन्होंने juga eh, semua kita di ini yang الإنسان الداء di bawah. yang di Kata dua yang di nínú gbàtàbà bí ṣe lọ́wọ́ bá nìkan náà kí náà wọ́n fi tọrọ tó jẹ́ pé sábà fi àwọn kan yìí tọrọ wà yóò ṣe sábà bí ṣe so àwọn kan yìí àwọn kan tí ó pọ̀ ní so àmọ́ látara pé a ṣe jù látara pé káàkiri àká ìwọ́n mẹ́rin látara pé àìsàn ọ̀gbìn ìdá ẹja fi ìjọba tó lè dá ẹja sí sọ àwọn ìwà sọ káyà ní kankan tí ó lágbára tó ń tẹ̀ jẹ pé tá a bá sàlàyé ẹ̀rọ bá máa rí àwọn ni kan náà pè ní àtàwásù ìtumọ̀ àtàwásù wọn náà ní kí èèyàn òun náà ní kéèyàn sókèrè kéèyàn fi nǹkan ṣe wàsílà kó fi ṣe àtẹ̀kùn lọ síwájú ọlọ́run ọba àdìgbọ́lá kí nǹkan yẹn ó ṣe sábà bí etí ọlọ́run ọba àdìgbọ́lá tó ti kéde tí ó fi gba agbára náà àtọ̀wásùn yìí ó lẹ́rìí látọ̀dọ̀ láti náà lọ́kàn àti látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ibi ká kíní kan tàbí sàtẹ̀kùn bí àdúrà tá a bá fẹ́ ṣe kọ́nà ọba àdìgbẹ́ lákòóbá àgbà àdúrà náà lọ́wọ́ wa. ọ̀nà méjì ló wá pín sí èyí tí ìsìláàmù ní ká ṣe sànàbí ju ìfún wa wọn náà là ń pè ní àtàwásùrù mọ̀ṣúwọ̀ àtàwásùrù ìwà àtọ̀ èyí tó lẹ́yìn látọ̀dọ̀ láti náà lùrà látọ̀dọ̀ ọlọ́ọ̀bà àdìgbẹ́ ọ̀la. ẹ̀wá rí ìtó lẹ́yìn àmọ́ tó bá padà yá mẹ́tẹ̀ gbogbo ọ̀nà tó bá pín sí náà tó bá padà kọ̀ pírẹ́sì ẹ̀ mẹ́ta náà tó padà já sí. àwọn mi wà tó jẹ́ pé wọ́n tún wọ́n tún pín yẹlẹ yẹlẹ pàpà jùlọ lábẹ́ iṣẹ́ tí ẹ bá ṣe tí ẹ lè fi tọ̀rọ̀ lọ́wọ́ bá lè gbọ́dá wọ́n pín àwọn yìí sọ́nà yẹlẹ yẹlẹ lè fi sẹ́ni àtàwásù àlùmọ̀ṣọ́rọ̀ òun náà ni kúlù òun náà ní gbogbo àtẹ̀kù gbogbo ọlá kábàáyì òfin kìíní kan tọrọ lọ́dọ̀ ọlọ́run tó bá ti lẹ́yìn ẹ̀yìn láti máa lò ká àti láti máa sún ànábì sọ̀gbà wà ní ọ̀sẹ̀dá òun náà ni wọ́n pè ní òun náà ni wọ́n pè ní àtàwásólì àlùmọ̀ṣọ́. so àkẹ́wọ́n àgbàdo pẹ̀lú àtàwásólì òun náà ni kí ni ìtìkáàdù wà sí ìlànà ìjàmbá ti dùn á òun náà ni káwọn akáàkùn kìíní kan ní àkàsọ̀ tí ọlọ́wọ́ bá nìkan ló fi gba àdúrà wa táwa ló fi táwa tí a ti pẹ̀lú nǹkan yẹn ìyá yẹn ní alájà ayé ìlú àìyí máa yẹ kó tó sábàbá ní ìfọwọ́ yìí pẹ̀lú pé ẹni sàdúrà yìí kó sí kó bí àwọn kankan sínú àdúrà rẹ tó jẹ́ pé àwọn kan tó bá wí yìí o òun yóò ti sábà ní tí àdúrà ló fi gbà lọ́dọ̀ ọlọ́wọ́ bá nìkan lá ìwádìí lè ní ìsìnkè títà máa fi ọpọlọ àyàfi tabarẹ́rì fún èyí tabarẹ́rì fún pé káà ti tọ̀rọ̀ mẹ́ta ní káàdì rẹ̀ nìkan tó ní láti lọ àán sún àdàbí sọ̀rọ̀ àwọn ọ̀sán. alákọ̀ọ́kọ́ òun náà ni àtàwásùn billahi azza wa jalla òun náà ni ká fi ọlọ́ọ̀bà ìjọba ká fi sí àkàsọ̀. àtàwásùn billahi azza wa jalla بذاته المقدسة هذه الله بارك ولا فرق من قبل سكن كافي شاكاسو أو àwọn ìfàsí ìtura àti káàdì fi àwọn ọmọ ọba àti ọlágbára láti fi àkàrà àwọn àfààní àbí àwọn sẹ́tọ̀lọ́ ọba àti ọlá máa ṣe káàdì ṣe àkàrà sọ́dọ̀ ọba àti ọlá. táwọn olè yìí táwọn olùsọ́tò àárọ̀ ayé àwọn àgbàdo àkejì àríkè ọlọ́ba àti ọlá tó fún wa ó ní wọ́n lè láàyè àtìmá olùṣọ́sìnà fàdé tó fi hà. ọlọ́ba àti ọlá ó ní lè láàyè àtìmá olùṣọ́sìnà ó ní àwọn àbáríkẹ́ ọlá ó ní àwọn ìfọ̀ àìsùnà àwọn orúkọ tó dáa àwọn orúkọ tó rẹwà àjẹ tó wù bí i àwọn orúkọ yẹn òun náà jẹ́ máa ń ṣe kéde òun náà jẹ́ máa ń ṣe. ìṣẹ̀lẹ̀ ìtumọ̀ pé orúkọ ọlọ́ọ̀bà àdìsọ́lá àmọ́ ti sáde kù ẹ́ yá dàbáà ìdíkèrè yìí dàbáà tó kọ́ ọlọ́ọ̀bà ni ọba tó pọ̀ ní àforíjì máa ń sàforíjì fún yàn. yá rahman ọba oníkẹ̀ẹ́ ìrhàmù yìí kẹ́mi rahman tó ti dákọ̀ oníṣìí ó ti fi ṣe àjàsọ̀ yá rọ̀zá ìwọba tó máa ń segin ní tó máa ń ṣe àrísìkí fún yà òrìṣòkò ní ṣe àrísìkí fún mi. sogoro àwọn ọkọ náà bá rí kẹlẹ báyìí ẹ máa fi ṣe àtẹkùn sọ́dọ̀ lọ tí ẹ máa fi tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀. a fi ṣàtẹkùn a fi wá segin ní a wà tọrọ nǹkan. tí ẹ bá wá ń dá ọkọ náà bá rí kẹlẹ lásán tí ò fi tọrọ nǹkan nígbà tí ẹ bá gbé akasọ kalẹ̀ tí ò wá segin ní ó kàn pé akasọ kalẹ̀ kò wá gùn lọ síbi tí ń lọ ó túmọ̀ pé ẹ̀ kàn wé ṣe àtẹkùn lásán يا لطيف يا لطيف يا لطيف àbí kọ́ni kò máa fa ya Razzaq ya Razzaq ya Razzaq sọ ilé yìí ń gbà tí ẹ̀ ń wé ti àsìkò lásán yìí àbí gbà tó jẹ́ pé ẹ̀ ń fi orúkọ náà wà nípa ṣeré gbogbo ẹgbẹ́ yẹn bá pè ó béèrè tó bá fẹ́ béèrè ìṣòwò kan máa pè lásán. tó eléyìí aríyànjú fún nínú àdìgbà anábì sallallahu alaihi wasallam náà tó jẹ́ pé anábì lo irú àwọn kábàáyì láti ṣàkàsọ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́wọ́ bá àdìgbà láti fi sọ̀rọ̀ àdúrà ìbẹ́nu àdúrà nàbí sallallahu alaihi wasallam tó rí rẹ̀ ike ànábì àmọ́ sọ pé as'aluka bi kulli ismin huwa lak ìrẹ̀ ọlọ́run ń bẹ̀ ọ́ ń tọrọ lọ́wọ́ rẹ̀ bi kulli ismin huwa lak pẹ̀lú gbogbo orúkọ tó jẹ́ pé wọ́n lóní ó fi orúkọ yẹn ó fi ọ́ pẹ̀lú kíni ìka tó ń sàwọn la gbogbo orúkọ tó jẹ́ pé ìwọ ní sàmẹ́yìn tàbí yìí náà sàkà ó kọ tó jẹ́ pé ó ti kíni pé bó ló sọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ àwọn àlámtàwò àhàdá min khalqik àbó òfin máa nìkan nínú àwọn ẹ̀dá rẹ àwọn àzàtàwò fi kìtàbí àbó sọ̀kalẹ̀ sínú tíra rẹ àwọn ìtàkàtà bíi ìfẹ́ ilmi al-ghaibi indak àbí ẹgbẹ́ ọkọ̀ ọ̀hún bẹ́ẹ̀ wọ́n gán kú ọ́ nìkan ló ní lórí kálù ọ́ nìkan ló máa ń bẹ́ẹ̀ nù kọ̀ọ̀kan òfin mẹ́rin kankan gbogbo ìpàdé pátá òfin bẹ́ẹ̀ ẹ̀wọ̀n nísì àdáyé sọ̀rọ̀ àwọn àdìsọ́lá ń pèsè tàwa sóòlù pẹ̀lú ó wà àkàtọ̀ pẹ̀lú orúkọ ọlọ́run bá dìgbọ́lá. àwọn tí wọ́n bá fẹ́ mú ìrújú wá wọ́n wá wò nìkan láàyè ẹgbẹ́ ọ̀dà ó ní àwọn àlámtàwù àhàdá ẹ̀dẹ̀kálìkì àbí ó kọ́ tó fi mẹ́nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀. àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ wọlé pé tọ̀ ẹ̀tọ́ ẹ pé àwọn ọkọ̀ mi táwọn náà tó máa mú wá pé ah, ẹ̀sùn láì làásọ̀ ẹ̀ ó kọ àwọn akẹ́kọ̀ọ́ àwọn àgbàlagbà wọn mú wá ẹ̀rí kọ́lọ́ náà ló fi mọ̀ wọn nù lẹ́yìn àtọ́kọ̀ wọn fàlàtà àdá àtàkì àwọn ànábì ọlọ́run ẹ̀yin tẹ́ bá lọ wọ àwọn ọkọ ọlọ́run balẹ̀kọ́lá àárín nínú àlùkùránì bẹ́ẹ̀ àárín tọ́lọ́run balẹ̀kọ́lá fi máa ànábì bẹ́ẹ̀ wọn ló fi máa ànábì àwọn agbọ́ láti ànábì. òyìn bẹ́ẹ̀ náà orúkọ orúkọ ọlọ́run balẹ̀kọ́lá ṣe pé a lè rí nínú kíni nínú àlùkùránì gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí inú ìlú wa náà kùránì wọn kí ni alhayu ẹ àwọn àti pé àlẹ́ sallallahu alaihi wasallam ó ti jẹ́ kó yẹ wa pé lórúkọ ọlọ́ọ̀bà àdìkọ́ láwọn náà ni alhayu as-siddiq ọlọ́ọ̀bà àdìkọ́ láwọn fi máa ó sì lè látọ̀ àlẹ́ sallallahu alaihi wasallam yíwù náà fẹ́ náà àwọn ọkọ̀ ọlọ́run tó kó náà ni àpèjú ẹ̀rí lórí pé àwọn orúkọ ọlọ́ọ̀bà àdìkọ́ lábẹ́ àtàwọn òyìn rẹ̀ láti máa lọ ọlọ́ọ̀bá ní sọ̀rọ̀ apàṣẹ bẹ́ẹ̀ àṣìrípà nàbí sọ̀rọ̀ àwọn àlùsọ̀lá mọ̀ síkìní ó mú àtẹ náà lò. sọ eléyìí náà ẹ̀rí ní fáwa náà láti máa fi tọrọ lọ́dọ̀ ọlọ́ọ̀bá ní kọ́lá ní tọrọ ọba ní kọ́lá kílẹ̀ àfún wa ni. èyí tẹ́ bá fẹ́ tọrọ ọlọ́mọ́sàwọlá pé wọ́n ní ọba àjọkẹ́ ayé àbí mọ́sàwọlá pé ọlọ́ba aláboríjì mọ́sàwọlá pé ọlọ́ba aláàánú mọ́sàwọlá pé ọlọ́ba tí máa ń pàdé yíyan akùbàdìrí ni wọ́n ọba máa ikú ọba máa kínákó kọ́ rẹ̀ rẹ̀ orúkọ ní lágbáwá rẹ̀ àmọ́ ọmọ àwọn tẹ́tọ́lọ́ ọba àdìpẹ́ láwọn ṣe ẹ máa fi bẹ̀rọ̀ náà wọn káwọn lápẹ́ ọ̀dọ́ máa bàjẹ́ yàrá fún wọn tó wá sí ibi pẹ̀lú tó ṣẹlẹ̀ síbi yìí gbogbo àwọn kan wọ̀nyí àwọn fi ṣe tọ́wọ́ sùn. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn kan tá a máa fi ṣe àtàwọ́ tá a máa fi wá àkàsọ̀ ọ̀sọ́dọ̀ ọlọ́wọ́ ọba àdìpẹ́ ọlá òun náà ni àtàwọ́ òun náà ni ká máa ṣe àtẹ̀kùn lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá ní kíọ́lá ilẹ̀ àmàlì sọ ìhà pẹ̀lú àwọn tẹ́ dáadáa tá a bá ti ilẹ̀ àmàlì asọ ìhà àwọn tẹ́ eré tá a bá ti ìyẹn máa ń fi yún náà ṣàtẹ̀kùn lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá ní kíọ́lá pé ọlọ́run dákun sí kíni dákun sí ìjọba ìfẹ́ pẹ̀lú àwọn tẹ́ dáadáa eléyìí náà lẹ́rìí nínú alukur'an kọ́nà òtún lẹ́rìí nínú sunan nabi sallallahu alayhi wa sallam inú ẹ̀rí tó wà nínú alukur'an tabalẹ̀ wọn sọ́dún bàbá àyà one hundred and twenty seven ìtọ́lọ̀ ọba àdìpẹ́lá ti sọ nípa ànábì Ibrahim nígbà tó kọ́ káàbà tán ọlọ́ọ̀bà àdìpẹ́lá tó ẹbí ẹ̀ka Ibrahim kọ̀wá ìdàmìlẹ̀ lẹ́yìn wọ Ismail ربنا تقبل منا إنك أنت السميع العليم ìgbà tí ànábì wọ́n kọ́ káàbà tán tí wọ́n gbé òkú káàbà tó gbé òkú rẹ̀ gbé tán ẹ́ dáadáa tí wọ́n ṣe yìí tí wọ́n kọ́lé ọlọ́ọ̀bà àdìpẹ́lá ẹ wọ́n ní ìrẹ ọba mi ìrẹ ọba wa taqabbal minna wọ́n sà gbá tá a ṣe ìrẹ ọba wa innaka anta sami'ul alim dáadáa ju wọ́lọ́ba tí ń gbọ́ wọ́lọ́ba tó ní mímọ́. kí ló fi sàtà tó bẹ̀rù ẹ kí ló fi sàtà tó bẹ̀rù yàrá ẹ ṣe ṣe dáadáa wọ́n ṣe dáadáa náà wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ balẹ̀kọ́lá ìlàsìkò ṣe ṣe dáadáa wọ́n sáyẹn nítorí pé nígbà tó sọ pé àfọ́nmà ti dáwọ́ ní ìdájà àńdà sí ní ọ̀dà àdìgbò wọn lọ́ba ti gbó òkúta sọ yìí wọn lọ́ba tó ní ìmọ̀ nípa òkúta ṣe ó fi tọ̀ ọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìgbòlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tábà lọ́wọ́ tó súnà nàbí sallallahu alaihi wasallam àárí nínú hadith ètò lára bí alátọ́jà àti hadith tá a sọ yìí ó kan ti àwọn tí àlejò tó wà lọ́sọ̀lá ní wọ́n lọ àdéhùn yẹn gbajúmọ̀ púpọ̀ òní kan àwọn ọdẹ fẹ́ ni ànábì náà mẹ́ta kan lọ wọ́n wá sábà wọn síbi kan gbígbà sílẹ̀ sùn ẹ̀já bọ́ síbi abẹ́ àpáta àkàkà parapamọ́ ojú sì fẹ́ rọ ni ṣùgbọ́n àti ọkùnrin tó ń fẹ́ jáde báyìí dé àpáta kan ti yí kò ti wá di ojú ọ̀nà ibi tí wọ́n gbà kọjá tó gbàjá ni àwọn wa bẹ̀ wọ́n rí pé kò sọ́nà agbára wọn ká tó kárí àpáta kò sọ́nà mẹ́tí wọ́n gbàjá ni ẹnìkan ẹ jẹ́ ká máa fi dáadáa tá a bá ti síwájú ọlọ́run bá lè kíọ́lá ẹ jẹ́ ká máa fi ṣe kíni ẹ jẹ́ ká máa fi sàtẹ̀kùn lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run kò sí nǹkan báyìí nígbà báyìí tó bá yẹ kó ṣe ni mo ṣe torí ti ẹnìkan mo fi ṣe é ní kankan mi mo ń ṣe torí ẹlòmí lápò sí nǹkan báyìí ní tí ẹ máa fi tọrọ lọ́wọ́ bá lè kíọ́lá mi ẹni àkọ́kọ́ kí ló ń fi tọrọ ẹni àkọ́kọ́ òun tọrọ pẹ̀lú kíni pẹ̀lú bẹ́ẹ̀ olùwàlídé ìṣe dáadáa sóbi méjèèjì dáadáa tó ti sókè rẹ̀ méjèèjì ó wà ní tọrọ àmọ́lọ́dọ̀ ọ̀tí wa lónìí nìyí a ní fi dáadáa tọrọ tá a tó fi tọrọ bí gẹ́gẹ́ lẹ́nu yóò máa fi tọrọ ẹ́ òde kò dáwọ́ lórí kó o sí dáadáa sókè rẹ̀ wọ́n ní kó bá dáwọ́ lórí kó o sí dáadáa sókè rẹ̀ torí pé tóbi tẹ̀lé tọ́lọ́ ọba àlejò ọ̀dá dáadáa wọn ló máa fi tọrọ wọ́n sàwọn lápé máa ń ṣe kábàáyé tóbi rẹ̀ wọ́n sàwọn lápé tóbi bá ṣe báyìí báyìí wọ́n á tó ìdílé ọlọ́run gbà wọlé bàbá mi wọ́n sà wọlé àbí ìfọ̀tara ajá yìí ẹ̀dá yóò wọlé àbí tọrọ so arákùnrin ẹnìkan wá dìde náà mẹ́tẹ̀ẹ̀ta ó ní àwọn àwọn òbí òun méjèèjì ó ní ọ̀nà wọn lọ ìwáyà títí wọ́n jẹ wá fún un nígbà tó wá nígbélé ìṣúná wá wá wàrà lọ tí wọ́n mú wàrà mọ́ wàrà wàrà nígbà yàtọ̀ nígbà ní nítorí wọn máa ń ṣe pé òun èyí kẹ́nìkan kó kọ́ ẹnu kan wà láwọn àti káwọn tó méjì bá kọ́ bá kọ́ fún wọn náà. onígbà tó wá pẹ́ kó tó dé òun wá bá àwọn tó méjì wá sùn. òun wá jẹ́ káwọn máa ń kọ́ ẹnu kan níbi wàrà yìí wọ́n sì gbé wàrà kù títí arí lẹ́kọ̀ọ́ wá sùn olùpẹ̀lẹ̀ mọ́bọ̀ bí ọwọ́ àṣùpá gbàtàn jí ìgbà wọn ni àwọn náà tó kẹ́nu ó ní tó ṣe yìí tó ẹ kó ṣe torí tọ́lọ́ ọba àdìgbọ́lá ni dáhùn mọ́tà yìí wá nínú wàhálà tá a wà bẹ́ẹ̀ àrẹ́bí sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀lá ní àpáta yìí tí adẹ́sọ̀ káfíń abábára ti kẹrẹ kó bá sún díẹ̀ àkókò lè gbà ẹni ẹlẹ́kẹ̀ẹ́ ní abájídé kí ló ń fi tọrọ òun fi tẹ́rìkùlì fàwáàṣì tẹ́rìkùlì fàwáàṣì ìjìnà sí ìwà àbàjẹ́ ìjìnà sí ìwà àgbèrè tọrọ bàdìgbẹ́lá pọ̀ òun fi tọrọ bọ́ọ̀lù ti fi jẹ sọ̀rọ̀ olóhùn ní kọ́sìnì ìsàkà ó jẹ́ pé òun fẹ́ràn rẹ̀ ojú sì ń bẹ lára rẹ̀ nígbà tó lọ́wọ́ adéjọ́ kan bí kọ́sìnì ìsàkà wá bá òun pẹ̀tọ̀ òun ní bùkátà wọ́n ti wá ti gbọ́ káàkiri orí dàpọ̀ sánà wò láti àtọ̀ tó bá ti fún un mọ́ àlùkò ọ̀gbà ọláyé tó láti sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ wọ́n ti lè sọ a ah, ìṣòro tó wá bá ọ náà ni wàá bá mi léyìn arábìnrin yẹn wá lọ ó tún wá sánà káàkiri kò rí ó wá rí pé òun ti kú pínpín kò sí option kankan fún wa wà lè bá ọtí bọ̀dà rẹ̀ padà ìtọ̀ tó bá jẹ́ pé nǹkan tó ló sì náà tó fi sọ́dọ̀ ìfún ló sọ̀rọ̀ níbi kò sí ọ̀nà arákùnrin ní òun ayọ̀ wọlé pẹ̀lú àwọn ìjọ lórí òun ti ní ìkápá lórí ẹ̀rù ìfúra rẹ̀ lẹ́kọ̀ọ́ ó ní àwọn gbàgbọ́ ti díẹ̀ kó wo bá alájọṣepọ̀ arákùnrin arábìnrin wa sọ pé ìtẹ̀kìlá oníbẹ̀rù ọlọ́run lára sí ọ̀rọ̀ ọba gbilẹ̀ wọn á fún owó tó ní bùkátà sí òun sì ní ọmọ lọ ọlọ́run tó bá dé pé ẹ̀rù rẹ náà ló gbà mí ìbò mi sí léyìn ẹ̀ dàpọ̀ mọ́tà sí wàhálà fún wàhálà táwa bẹ́ẹ̀ àbára tuntun kẹrẹ àmọ́ kò tó lè gbà wọn ẹni ẹlẹ́kẹta ó lóun gba àwọn alágbàṣe ní sẹ́ńjọ́ kan olùkàlùkù wa ti sẹ́ńtà ọ̀dọ̀ ìsìta wọn padà fún owó tiẹ̀ ní owó tiẹ̀ ní owó tiẹ̀ ní. ẹnì kan wọn á kọjú ìjálẹ̀ ó lóun tó pélé owó tó ń jù báyìí títí owó rẹ̀ náà ní ó ti bínú lọ nígbà tó wà bínú lọ owó rẹ̀ yìí ó lóun fi ra nǹkan ọ̀sìn wọn á wọn á fún oúnjẹ ìtọ́jú ẹ̀ ìbímọ ayé ìdí ẹ̀dùn á àwọn ìbímọ sọ́ra sí púpọ̀ bí àtúnyà arákùnrin bá dé jọ́ọ̀bù bá ní sọ ọ̀rọ̀ ní ìmọ̀ lọ́jọ́ mi náà látà ń bọ̀ ṣiṣẹ́ mo fẹ́ kó wọ́ọ̀yà o wọ́ọ̀yà kálọ̀ ọwọ́ tó lọ́ọ́ bá wọn lọ ẹ̀kúlẹ̀ lágbo táwọn ewúrẹ́ àwọn ọ̀sìn wà ní sọ wọ́ọ̀yà rẹ̀ wọ́n ní kókó káyì arákùnrin bá ní ara wọn wọ́ọ̀yà wọn lọ wọ́n sọ fún mi mọ́tò ṣeré ṣe ẹ̀yẹ́ yìí àti wọn lórí gbogbo ẹ̀ ó sì kó gbogbo ẹ̀ ó ní arákùnrin ó sì kó gbogbo ẹ̀ pátápátá kò ká ẹ̀ kò bá kàkà lọ́wọ́ rẹ̀. ó tó ẹgbẹ́ tó ń sè é ó tó ẹgbẹ́ tó ń jẹ tó fi ṣe é ní kọ́nà kó sà sí àwọn ẹlẹ́nu wàhálà táwọn wáyé bàbá àti wá sí ó sì gbà wá sí tó gbà gbà mẹ́tẹ̀ẹ̀ta jáde. eléyìí inú ẹ̀rí ni fún wa pé iṣẹ́ dáadáa tá a bá ti àmọ́ fi tọ́ ọ lọ́wọ́ ọmọ àmọ́tẹ́ dáadáa dé ẹ̀ obìtọ́ ọlọ́rọ̀ ọba àdìkẹ́ ọláyì ẹni láyà kó wá wọ̀ ni ẹni láyà kó wá wọ̀ ni tí ẹ bá kó sí dáadáa tẹ́lẹ̀ omi ìsìn kalẹ̀ ẹ bá kó ọgọ́rùn kalẹ̀ tipátipá lẹ́yìn tí méjì mẹ́ta tó ṣe torí ọlọ́run tẹ́lẹ̀ yìí wà láyà kó obìtọ́ ẹ̀yìn tẹ́lẹ̀ báwọn tó ń fi tọ́ tó ń fi tí wọ́n tọrọ lẹ́sì wọ́n lé lẹ̀ yá tí mo ṣe tí mo báyìí ẹ̀kọ́ lálá ló jẹ́ pa yàtọ̀ sí ẹ̀kọ́ pé àwọn fi ṣe ọ̀dàdà wa tọrọ ẹ̀kọ́ tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún agbóhùn sẹ́dá láti afẹ́ ṣe kù sẹ́dá bẹ́ẹ̀ lọ́ta lè sanwó ọlọ́run kan ló lè sanwó alẹ́ sẹ́dá. a ti padà àwọn náà láti padà ní bùkátà sí ká gbé ẹ̀ka máa ń ṣe nítorí ọwọ́ wa nìkan lánà nígbà tí yẹn bá wà ní ọkùnrin ìgbìyànjú ẹ̀mí tọ́ ọ̀dọ̀ aláwọ̀ ọkùnrin òbílẹ̀ ọkùnrin òbílẹ̀ iṣẹ́ ló tún wá fi ṣe léyìn àwọn àwọn gángan òkùnkùn ní kúkúrú tó máa mọ̀nú àwọn ni wọ́n ní agbára láti sọ pé ṣe dáadáa yìí òun ṣe torí ọlọ́run ọlọ́run wọ́n bá wọlé àtúntò torí jẹ ìṣèkọ́ báyìí. so eléyìí òun náà ni ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀ka dáadáa tí ẹ bá ṣe tí wọ́n fi ń bọ̀. so àpèjúwe àpèjúwe ṣe dáadáa ẹ̀ àti ìjìnà sí àìdá àpèjúwe mẹ́ta ni òun náà ni máa mú ní tẹ́lẹ̀ wọ́n wá sí wá sí kọ́ tí máa ẹ kò dáa gba ọ̀rọ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ kúrò gbàwá ni eléyìí náà wà ní tó máa fi tọrọ lọ́rọ̀ bàrẹ̀ kọ́lá nígbà wọn la pé ìmọ̀ mọ̀ ti tẹ́lẹ̀ sí ìdàgbà tó fi filẹ̀ ní nípa rẹ̀ kẹ̀sí pé dókítà oníṣẹ́ wa fẹ́ kó ẹ̀kọ́ sílẹ̀ ìlú afilẹ̀ síbẹ̀ pé dókítà oníṣẹ́ wa fẹ́ kó filẹ̀ òní tọrọ lọ́rọ̀ òun fẹ́ kó filẹ̀ àwọn ẹ̀kú ìbẹ̀wò ọlọ́run náà lójọ́ kàrẹ́ táwa ni àwọn kí ni ẹ̀ ti máa ń rí pé ọlọ́run bẹ́ẹ̀ wọ́n ní nǹkan káyà wọn kàlí nǹkan ìgbà àbábúrú mi náà ni wọ́n ṣe bí òjáde àti báwọn ẹ̀jẹ̀ àbí wàá fún kanáà ló kù ní bí oṣù gbogbo bí oṣù kẹta bí oṣù ìsìnà wọn á ti wá àti kan ìwọ lọ́wọ́ àbọ̀ òfilẹ̀ nínú àwọn akẹ́kọ̀ọ́ mi tọ̀rọ̀ dọ̀rọ̀ ọba àdìgbò lánàá dáadáa àìdá àti ẹ̀bá filẹ̀ àbúrú tí ẹ̀bá gbé sílẹ̀ gbogbo àwọn ọmọ báyìí kí ọmọ ti dáadáa sọmọ orúkà gbogbo ọmọ orúkà sọ́dọ̀ tó tọ́ láti kékeré tó fi dàgbà sí ọgbẹ́ tó fi sípa sípa pé tí mo ṣe fún yìí sípa pé torí di ẹnìkan ni mo ṣe ṣe tí o sì pé torí kankan dákun ṣe ká ìfẹ́ nígbà àwọn kan tí a máa fi tọrọ nù ọ̀nà kan tó lélẹ́yìn tó tó sílẹ̀ fún yà lórí bí o ẹ̀dá tó dé àwọn ọ̀nà yìí tó rọrùn àbí ọ̀rọ̀ àwọn ọ̀nà tó rọrùn ni àwọn ọ̀nà tó ni tó jẹ́ pé ṣe pọ̀ sí o sì kílẹ̀ àbí ìtumọ̀yà ìrújú wa bẹ́ẹ̀. ẹlẹ́kẹ̀ẹ́ta nínú àwọn ọ̀nà tí a òun náà ni àtàwásùn bìtù á ìgbẹ́ ìlú òun náà ni kéwòn fi àdúrà ẹ̀rù mí kéwòn fi sàtẹ̀kùn lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bà àdìgbọ́lá yá lágbájá sàdúrà fún mi lágbájá sàtẹ̀ lọ. kí ẹ ti pé àwọn tó ń gbé àwọn kalẹ̀ pé iṣẹ́ táwọn ń tẹ̀lé pé iṣẹ́ àbáyàn bẹ̀ lọ ìwé ìṣiṣẹ́ kan lọ́tọ̀ ìgbà ó ní iṣẹ́ tó máa ṣe ó ní iṣẹ́ tó máa ṣe ó sì máa ṣiṣẹ́ dáadáa àwọn yóò yọ èsì pé sọmábì lọ́rẹ̀ pé iṣẹ́ òun wọ́n ṣe ọwọ́ àjà àwọn báyà ṣàdúrà ni ó ṣe àwọn báyà ṣàdúrà so yíwo èsì sẹ́yìn so èyàn lè rí èèyàn rí tí a lè gbá ẹni yìí ẹni bá rẹ̀ pé ẹni yìí ẹni tó sún ẹni gẹ́gẹ́ bí táwa rí àti ẹni tó súnmọ́ lọ́wọ́ tó bẹ̀rẹ̀ ọlọ́run bá lágbájá máa rántí nínú àdúrà ẹni bá rẹ̀ so eléyìí nínú súnà nàbìsọ̀ láwàlẹ̀ sálàmù òun wá kíní kan ni tọ́lá kó jẹ́ ayé náà ló wá àbí kó jẹ́ ayé náà ló wá tí ẹ bá sá ti tẹ̀sán àrọ́ ẹ múra ẹ múra àdáwò ní sàmú àlékún ẹ̀rọ kùnú ẹ̀rọ kùnú ẹ̀rọ àdúrà dáwò wa ìpàdé ayélujára wa yóò ẹ̀hẹ́n so irú eléyìí kí ló dé o ó ṣe àtẹ̀kù pẹ̀lú àdúrà ẹlòmíì lágbájá bá ń ṣe kí ni bá ń bẹ̀rọ̀ ìyá máa ti tàwa sùn pẹ̀lú eléyìí ẹlòmíní ti báyìí sọ ẹ̀dá kan ìyàwó mi wà ní ọ̀sùn báyìí àwọn èèyàn máa ń léwu dáadáa àwọn ìgbàdá kan sọ ìyàwó mi wà ní ọ̀sùn báyìí ẹ̀dá kan ìgbà tọrọ kọ́ lóun yóò sọ láyọ̀ ìgbóná àwọn kan báyìí nìyí kò ká gbé ebí kò bọ̀ lábò ẹ̀dá kan òbí rẹ̀ ní kó bá rí sọ láyọ̀ <laughs> wọ́n ló sì rántí rẹ̀ nínú àdúrà ẹ̀kọ́ lọ tabajà tí oníyàwó dáhùn mọ́tà bá sọ̀yàwó rẹ̀ láyọ̀ bó ti gbé lójú rẹ̀ báwọn nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ bá sọ láyọ̀ ọlọ́run jágbára fún kínígbà wọ̀ tá. tó eléyìí nínú àwọn ọ̀nà tó jẹ́ pé ó lẹ́yìn láti náà kúránì ga ó sì lẹ́yìn láti náà sọ́nà lẹ́yìn lọ́wọ́ àwọn ọ̀dọ́lá. kílẹ̀ rẹ̀ nínú àlùkùránì ẹ̀rí gbogbo ìdá àdáàbọ̀ nísìnyí ẹgbẹ́ lẹ́yìn nínú àlùkùránì nínú lẹ́yìn lọ́sùnà ẹ̀rí òun ti lálàáfíà ẹ̀rí wa ọ̀tẹ́ bá débi àwọn àlàbọ̀ àwọn àlẹ̀mọ́ àlẹ̀mọ́ sálẹ̀ nísìnyí ẹ̀rí kò ní lẹ́yìn ẹ̀rí tó ẹ̀sìn bá wọn pè ní ṣubúhà ṣubúhà nǹkan tí ò sí ní ní kí ẹ̀rẹ́ wọ ọ̀sán ọmọ kékeré má gbàlagbà tẹ̀gbẹ́ ẹ̀rọ máa wọ ẹ̀yà ayé sí àyè ó lè gbà náà ẹ̀sẹ̀ bí ó sì máa bí ó sì yé ní tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti máa rí nù tó bá ti jẹ́ ní díà àwọn ẹ̀dí tẹ̀ máa rí kò ní gbà kò ní kojú ọ̀nà rẹ̀ lọ. náà inú sọ́ọ̀tù Yusuf ayà ní ti sẹ́wọ̀n ibi tí àwọn Yusuf nígbà tí wọ́n ti dáhùn gbọ́dọ̀ làkàtà wọn. Nabi Yusuf ibẹ̀ ní sọ́ọ̀tì Yusuf èdè ìjọ ti ní kíkọ́ ìjọ ti ní ti ní kíkọ́ ti ní yọ̀ èdè ìtànàbí ọlọ́run ẹ̀dí bá mi tó kọ́ńtàjà ni ìtànàbí ọlọ́run gbogbo ọ̀nà tó bá ti ẹ̀kọ́ ìfẹ́ tó ìtànàbí ọlọ́run ẹ̀dí báyìí ni wọ́n fi sọ fún yín ká mi kíra ni èdè bẹ́ẹ̀ ni wọ́n á á bì ẹ wà bẹ̀rẹ̀ kan sí àbẹ̀rẹ̀ Yusuf ẹ ẹbẹ̀ nìkan sí kíníkan àwọn kan mi tó sí bẹ́ẹ̀ ẹ wà kí wọ́n kó bá lè kú dáadáa ìtànàbí Yusuf alẹ́ ìtàlá àti tó wà ní àti wà ní súnà nàbì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá yóò kó láti sàlàyé rẹ̀ fún yàn lẹ́gbẹ̀ẹ́ tó wà ní àwọn ìṣẹ́lẹ̀ àtẹ̀ṣe ìṣe kàtà tó kù lọ sí. tí wàá di pé ilé àwọn ọmọ ṣẹkẹtẹ ti mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méje àbí ojú wa lè tàbí ẹ̀dàgbò ìlà bàkà gidi àwọn nǹkan tí ò tẹ̀lé. ilé ìjìnlẹ̀ lásán ni wọn máa ń ṣeré kan táwọn ọ̀sẹ̀ kan á ti kí ní kàgbẹ̀rẹ̀ lásán kò bá àwọn ìṣẹ̀rí àìsàn. bọ́dà tó lóòótọ́ ti wá àti àbúrò fẹ́mi pẹ̀lú ojú ọ̀nà ọlọ́ọ̀bà àdìgbò lásán ẹ eh, wá sọ ẹbí lè ṣe àbá ẹ ẹbí lè ṣe àwọn ọmọdé kéwù ẹbí lè ṣe ẹni tí ìfẹ́ wálé kéwù ẹbí lè ṣe ẹni tó ti máa kéwù ẹ eh, gbogbo àwọn tó máa ń ṣe náà irọ́ ni tó gbé dẹ́rù wọ́n ti mú jẹ́lẹ̀ tó gbogbo àwọn abúlé ń bẹ bí eré eré tàgé ẹ wá fi eré ilé ah, ilé eré ẹ̀sìn ni kò sírí ẹ̀sìn èyí bá sírí ọ̀sìn ni bẹ́ẹ̀ bí ẹ̀sìn kò sírí ẹ̀sìn tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bí wọ́n ti lọ bí orin ẹ̀sìn eléyìí orin ẹ̀sìn ni kò sórin ẹ̀sìn ẹ̀dìbà orin orin tó wá dé ní ilé ìpàdé gidi orin náà ní jẹ́ sọ ilé ìgbé àtàkùsọ́rọ̀ ẹ̀sìn kò sí àgbà tí jẹ́bẹ̀ bẹ́ẹ̀ bá pàtàkì sọ ibi tí mo ti lọ òun náà ni pé ànábì Yusuf nígbà táwọn àwọn ẹ̀gbọ́n ànábì Yusuf alayhi so nígbà tí wọ́n padà wá láti gbogbo ẹ̀ padà tú pé ah, àwọn ti jàmbá fún ànábì Yusuf tọ́lọ̀ wà ní kẹlá ti wá gbé ànábì Yusuf lékè wọ́n wá lọ lè bá bàbá wọn pé ọlọ́ba àdìkẹ́lá ni kọ́ rí àbáná sẹ́fìlá náà tó náà bàná iná iná àfààfin wọ́n ní ìrẹ́ bàbá wa káni bàbá wọn anabi yakub alayhi salam kọ́ rí àbáná wọ́n ní ìrẹ́ bàbá wa sẹ́fìlá náà tó náà bàná tọrọ àforíjì ti kẹsẹ̀ wa sẹ́fìlá náà bá a bẹ̀rẹ̀ ọkọ̀ wa iná iná àfààfin àti ìṣèkú púpọ̀ àti ìṣèkú ìdá púpọ̀ kí wọ́n kó bá wọn fi kó bá wọn fi ọlọ́wọ́ bá àdìgbò ọlá wọ́n ti àkà sọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá àdìgbò ọlá pẹ̀lú àdúrà bàbá wọn pé kó bá wọn fi tọ̀rọ̀ dọ̀ ọlọ́wọ́ bá àdìgbò ọlá so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni hadith anabi sallallahu alayhi wa sallam tó wà nínú hadith yìí náà òun náà wà nínú Bukhari ó sì wà nínú Sahih Muslim. hadith yìí hadith tó lálàáfíà ni ẹgbẹ́ nínú Sahih Bukhari ẹgbẹ́ Muslim. حديثه حديث عكاشة عكاشة بن محصن إن عتابع النبي صلى الله عليه وسلم نبي حديثي أنا ميروي أنا ميروي في أو كان بيني مع معلومة إيه أو تجا بي سبعون ألفا أو بي سبعين تاوزر ريال أنا بني يدخلون الجنة بغير حساب أو يبوا الجنة ونسيسيو so عكاشة بن محصن جاء النبي صلى الله عليه وسلم kí ló bá nàbí ó ní ud'u Allaha an yaj'alani minhum ànábì ìdákùn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ lọ́hùn ó ṣe kéde ó fèmí náà ṣe àwọn seventy thousand tí ànábì wí fún ànábì ní anta minhum wọn náà ti wà lára wọn ẹnìkan náà bá tún náà pé ah, ànábì àtúmọ̀ àlàáfíà ní wọ́n lè hẹ́ <laughs> ànábì lẹ́mi náà sọ̀rọ̀ kémi náà wà bẹ́ẹ̀ kí ànábì fún ànábì ní sábà ọkà bíi ha bùkátà ti gbáwájú rẹ̀ ní tí ò ní yọ mi. ẹ̀wọ̀n tó báwọn kí àná ń sọ̀lá ọ̀lọ́ kí ló ti báwọn ó ní káàdé ń sọ̀lá ọ̀lọ́ sọ́lá bá ń bẹ ó sì kí ni ó fò náà sínú wọn. so eléyìí wá pọ̀ àpèjúwe rẹ̀ pọ̀ gan nínú súnà nàbí sọ̀lá ọ̀lọ́ sọ́lá tójú bá dá sí ọ̀dá tójú rọ̀ àwọn sàbí muhammadu bá nàbí sọ̀lá ọ̀lọ́ sọ́lá bẹnu Bukhari wọ́n ní ìbáraẹni sọ̀rọ̀ àwọn àlùsọ̀rọ̀ àwọn pẹ̀lú gbogbo nǹkan lórí gbogbo nǹkan rúgbìn ló ti kú dá kọ́dà àwọn dábà àwọn ẹranko wò ní nǹkan jẹ anábì bá wa bẹ̀ lọ́wọ́ jọ jimá ni wọ́n bá nàní anábì bá wa bẹ̀ lọ́wọ́ kánábì bẹ̀ lọ́wọ́ anábì ò ti kó ní òun ti fi jimá rẹ̀ ò ti kó níbi kúgbà tí òjò náà fi bẹ̀rẹ̀ òjò náà wà rọ̀ pa tí tó fi wá ti jimá mi tún tẹ̀lé ètò wa lágbára ẹ òjò tó rọ̀ nírọ̀lẹ́ yìí wákàtí mi ò lóbi tó tó wákàtí kan tó fi rọ̀lẹ́ ẹ gbogbo lẹ́ sí kójú wa máa rọ̀lẹ́ ra fún ìjọ méje gbogbo nǹkan tó wá kókó tá a fẹ́ kí nǹkan ó polómi mú omi tó wá já ń rọ́ náà gbà má gbogbo ẹ wá sí pé kíni ọba tó lè bá anabi pé tọ́ anabi dákun bá wa bẹ̀ lọ́wọ́ kíni tó fẹ́ anabi tó wá bẹ̀ lọ́wọ́ pé ala al-akali aja Allahumma hawalayna la alayna ọlọ́run dákun ìgbà rọ̀ bá bá wa rọ̀ àwọn èyí ló ti ti lóyìn láàrin ìlú mọ́nà ọ̀lẹ́wà lè ta àwà yìí lọ́wọ́ alẹ́ àkáàbì wọn àjà alábi àwọn abẹ́rẹ́ ọlọ́run dákun máa rọrùn síbi àwọn lẹ́yìn ìlú títà wòkè wà títà wọ sí inú gbóòrò lẹ́nu wọn lè bá wa rọ̀ sí ọlọ́run tuntun ní kójú ọ̀nà dá àwọn kíndà kúrúkọ rẹ̀ àwọn tàbí wọn a máa lọ lè bá nàbí sallallahu alaihi wasallam arákùnrin arábìnrin kan náà lè bá ànábì àwọn ọmọ ẹgbẹ́ ní sùúrù pé kọ́lọ̀ bá nípa láti àdìjẹ́ náà tẹ̀sán fún un àbí yóò fẹ́ kọ́lọ̀ bá nípa láti kí ni kó mú nǹkan yẹn lọ fún un ó ní wọ́n ní so àmọ́ kí ànábì àwọn bẹ̀ lọ́rùn pé ìgbògbà tó bá dá kó ní kílẹ̀ bá tẹ̀lẹ̀ sóhun pé kí aṣọ bọ́ àti lára wọn ẹ̀wù kaba wọn kí lélẹ́yìn náà lè bá nàbí kù ó ní ká nàbí bá wọn tọrọ ọ̀dọ̀ ọ̀rọ̀ ọ̀bà ìdíkọ̀lá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a rí afọ́jú tó náà ò rí ọba bá anabi sallallahu alaihi wasallam pé kánà bá wọn tọrọ fóun rina anabi ní sọ ní sùúrù yìí kò wà jẹ́nà àìrìnà rẹ̀ yìí ó ní sùúrù ó fi mọ̀ lọ́wọ́ kò wá wà jẹ́nà àbí kì í sì bọ́ sàdá àbójú rẹ̀ la wọ́n ní ah, ànífà sàdá àbójú rẹ̀ la. <laughs> ẹ wò lọ́wọ́ ó ní àbójú ah, nílá ló fẹ́. tó anabi yóò segin ni anabi yóò ti tako tó anabi sallallahu alaihi wasallam kó lọ sàlọ́ la tó yẹn nábìlà àbí kọ́lá gbà ṣe tó yín pé àwọn onírúurú wọn fẹ́ gba ibi àdúrà táwọn ti kọ yẹn wọlé látara pé yẹn tún lè kọ́ láàrin náà tọ́ lọ́dọ̀ jẹ́ pé etí ń wí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ní táwọn wí ìtàpé tí ìbá ti níbi tí ń lọ ẹ́ so yóò sá àwọn ẹlọ́jú ààrẹ ni yóò rò pé gbogbo yẹn náà lórí bá wọn ṣe rí ni. náà àtiwárí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú àwọn tí anabi sallallahu alaihi wasallam tánàbí sàlàyé fún wa fún wa fún aláṣẹ àti tó wà nínú sunnah anabi sallallahu alaihi wasallam àti rí. Èwo wá ní àwọn ìnira àwọn àdádálẹ̀ nítorí pé sábà tó kíní kan ní ìnira gbogbo oníjẹ́ bídíà pátápátá àdádálẹ̀ ìnira ni. Kò sílẹ̀ fún mi níbi bídíà tí a bá ti dá àdádálẹ̀ pẹ̀lú méjì ìnira ní ìjẹ̀fẹ́. Tó bí ẹ bá ti wà lóko ti máa yín láti òjẹ́ ìnira fún yín nígbà àfọ̀ní wá là nínú àlàá ní ìṣe yín àìnira ní níwájú ọlọ́wà àdìgbọ́lá. Lókè ìdádáálẹ̀ ní mẹ́sìn yìí wúni ọlọ́wà àdìgbọ́lá ti gbìyànjú ayé àdìgbàjọ́ ìdàkìyàmọ́. Tòyìn àwọn àdádálẹ̀ ti máa dálẹ̀ ó náà ní pé ká máa tọrọ ká máa fi èèyàn tọrọ àtàwásùlù bìtá wàjà ká máa fi pàtàkì ẹnìkan ká fi tọrọ dọ̀lọ́ ọba àdìgbọ́lá àbí ká fi iyì ọlá ẹnìkan ká fi tọrọ dọ̀lọ́ ọba àdìgbọ́lá nínú àwọn àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ sí ẹ̀sìn tó jẹ́ pé máa ń zọrọ̀ wá orí ẹ̀ ẹ̀sùn tọ́ kò sẹ́nìkan ọlọ́wọ́ àdìgbọ́lá òun bí ká wá mú ẹnìkan ká wá fi tọrọ lọ́rọ̀ àwọn tí a máa fi tọrọ yìí òun náà ní ta kàkálẹ̀ fún àwa yìí àti láti fi wẹ̀rẹ̀ ìta nàbí ti bẹ̀ ìta nàbí nàrí fún wa bẹ̀ èyí tí wọ́n wá bá nàbí sallallahu alaihi wasallam tí ká nàbí bá wọn fẹ́ lọ́wọ́ bá rí kọ́lá gbogbo àwọn eléyìí gbogbo ẹ̀ láti rí bẹ́ẹ̀. sẹ́wárí àwọn tàwásùn àwọn ìgbésẹ̀ mídíà yìí ìta àbìmọ̀ ìgbésẹ̀ mídíà yìí pé káfíọ́lá ẹnìkan tọrọ kọ́lá ọ̀la ànábì dídí àná káfíọ́lá ànábì sọ̀rọ̀ àwọn àlejò sẹ́lẹ̀ káfí kí ni káfí tọrọ àdáda lẹ̀. àwọn onírúurú àwọn aládàáda lẹ̀ àwọn onífẹ̀ ẹ̀mú wọn máa sọ̀rọ̀ kálá rẹ̀ pé àtúntò káwọn kọ́lá ànábì sọ̀rọ̀ ànábì tó jẹ́ pé ọlọ́run ti gbogbo ayé ànábì tó jìyà nítorí tiwa ànábì tó ti gbá ànábì tó sàwọ̀ ànábì tó tọ́ anabi sọlọ ọlọsọlá ọlọ́run ti gba yìí lọ́tọ̀ anabi ti jìyà nítorí wa lọ́tọ̀ gbogbo yà tó jẹ yìí ẹ wò wàhálà torí àmúkò ní lójú ẹsẹ̀ náà wà lójú àwọn sàbí wọn sì jọ orí pẹ̀lú àwọn sàbí náà àwa lè gba àwọn sọdọ àwọn sàbí ẹ wọn mọ ìyá anabi ju wa lọ wọn mọ ìyá anabi débi pé wọn ní sábà sọlọ ọlọsọlá máa bá àwọn sàbí sọ̀rọ̀ báyìí àwọn sàbí ní tẹ ẹ bá bà lórí àwọn kò sì ní kò tẹ ẹ bá bà lé ẹ̀yẹ̀ ó sì pàdé yóò sì nílé yìí wọn látara pé kí ni ó dákẹ́ jẹ́ sábà wájú ànábì ni sábà ń gbọ́rọ̀ lẹ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam. so àwọn sábẹ́ ànábì táwọn ibà ń sọ̀rọ̀ wọn kì í sọ̀rọ̀ ẹgbà tó lọ bá nìkan láti sọ àyà kalẹ̀ fún wa èyí láti kọ́ ti mú ẹ bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ ìlà ìwọ̀ sórí. wala tajharu lahu bil qawli tajhari tọ́lọ́ bá àdìgbò lásán fún wa pé ẹ má máa gba wájú ànábì bíi ọ̀rọ̀ má ẹ sì má máa jágbe nígbàtà nígbà bá ń bá ànábì sọ̀rọ̀ kí iṣẹ́ yín máa bàjẹ́ tẹ̀ ní ìbúra mu. àwọn sábẹ́ ànábì rìdíwánu láyà alẹ́ yìí wọ́n máa yà ànábì sínú pàtàkì rẹ̀ kò síbẹ̀síbẹ̀ nígbàtà ànábì ò sí láyé má mo fi ànábì sallallahu alaihi wasallam pé ibi tọrọ lọ́dọ̀ lọ́wọ́ bóyá ni pé àwọn ti gbà ẹgbẹ́ ogun tánàbí ti kalẹ̀ fáwọn tánàbí ti lọ òun náà lẹ́sìn àgbẹ̀yà àwọn sábẹ́nu wọ́n mọ ànábì jù wá lọ wọ́n sì mọ pàtàkì ànábì jù wá lọ wọ́n èyí ti gbẹ́sẹ̀ kan kó omi tánàbí bá gbẹ́sẹ̀ lé bọ̀ tánàbí ò bá ti mú wá tó bá pè ní ẹ̀sìn wọn ò ní ṣégéré wọn ò ní pè lẹ́sìn wọn náà lẹ́sìn ibẹ̀ náà lẹ́nìkan fi sọ pé ẹ̀ẹ́dẹ̀kan ó ní ọlọ́wọ́n ará mọ́ká ará màdínà ọlọ́wọ́n tá ànábì yìí ọlọ́ta ànábì ni wọn ẹ bá débi dẹ́sẹ̀ sàrẹ́ ànábì wọn máa lé àwọn èèyàn yálà yálà ó ní àwọn ká ànábì nù. fún àtúnṣe pé bisàrẹ́ ànábì tẹ́ bá dé mọ́ká ẹ máa lọ lè ṣe ẹ̀fọ́ bisàrẹ́ ànábì ẹ di bisàrẹ́ ànábì ẹ máa lọ lè tọrọ àdúrà bẹ́ẹ̀. èyí tọrọ àdúrà bisàrẹ́ èyí ó sálámà tẹ tó wà bisàrẹ́ ẹ sì kìnnì kọjá ya rasulallah asalaamu alayka ya ya umar ẹ sì kọjá lọ sálámà lásán ẹ lẹ sálámà èyí tó wá dúró bẹ́ẹ̀ ẹlòmíì tó wá dúró bẹ́ẹ̀ bóyá wọ́n ti fún iná kàlí kan kó tó kún lé ike ìsàlẹ̀ kẹ̀kẹ́ ibẹ̀ ló ti sá tó wà wílẹ̀ méje àwọn aláwọ̀ ti máa ti kó pẹ́ ìdẹ́gbẹ̀rẹ̀ àti sálámà yálà yálà yálà ó ti mú ọmọdé àwọn gbàgbọ́n tẹ ẹranko bẹ́ẹ̀ ẹmọdé àwọn alẹ́ yà lóba náà fi ti tọrọ ọlọ́mọ aláṣẹ ìjà alùpàbùrì wàsànà ọlọ́mọ mọ́sọ̀ nítorí pé kíni kò jẹ́ máa ṣe ẹbọ mi sàrí ànábì sallallahu alaihi wasallam náà á rí pé gba àfẹ́sà mú wá fún wa pé àwọn sàbí máa lọ lè bá ànábì ṣe ṣàdúrà kánábì ṣàdúrà fáwọn gbàtà ànábì wa kú kan àwọn sàbí wọ́n nídìí wọ́n ní bùkátà sàdúrà wọ́n ní bùkátà sàdúrà gbàtà ànábì sallallahu alaihi wasallam kú tán so wọ́n ti wá ní bùkátà sàdúrà yìí kí làwọn ọ̀nà wo làwọn sàbí gbé gbà sàdúrà wọn ti gbàgbà wọn sọ́nà máa ń gbé gbà síra yọ ọ̀nà sáré sallallahu alaihi wasallam làkàlẹ̀ fún wa òun náà ní kíni òun náà ní pé ẹni tó bá wò péyàn dáadáa nínú wọn wọn ní kó ṣe kíni wọn ní kó lé ìyá kó ṣàdúrà fáwọn. sàgbà àwọn sàbẹ̀wò sáré ń bẹ láyé náà wọn lọ bá ànábì náà ní pé à ah, ànábì òun náà lọ́wọ́ rántí wa dákùn bá wa bẹ lọ́hùn òun náà ló súnmọ́ lọ́hùn. ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn náà bí mọ́ni wa bá ti ṣe kíni bí mọ́ni wa bá ti lòkè tí wá ti ga sí bí wá ti bẹ̀rẹ̀ ọlọ́run sí tó jìnà tẹ́tẹ́ Ah, á ẹ̀dá fún ọba abẹ́lọ́n ètò ìbáwọn ní ẹ̀rí pé gbogbo àtàwọn tàbí gbogbo àwọn tàbí wọ́n lè bá nàbí ní sìn tí wọ́n fowó lẹ̀ gbàtàn sára ní sàdúrà fún tí wọ́n fowó lẹ̀ ọ̀tọ̀ ó bá fẹ́ kó ànábì lẹ́ mú ọ̀tọ̀ kó àwọn wá bá ànábì lẹ́ àwọn wá gbé kíní káwá gbé sọ ànábì á ah, sọ àdúpẹ́ òjò tó bá wa sọ̀rọ̀ yìí ẹ̀ ó sì wá mú káwá dáadáa tó fi eh, eh, kílọ̀ ń kọ̀ rẹ̀ ní dàrí rẹ̀ owó lẹ́ rẹ̀ ní. <laughs> ẹ̀rí pé kò sí nǹkan tó jọ ànábi sàdá fún ọ sàdá fún ẹni ọ̀fẹ́ ni àbí yàtọ̀ àwọn ọmọ ọlọ́fẹ́ ní gbàrà <laughs> tọ ọ̀fẹ́ lọ́wọ́ bá àdìjọ́lá tó sàdá ẹ̀sìn bá mi wọ́kọ́ ló gbà ọmọ pé ọ̀hún ni tó ń jẹun àdúrà tó ti mọ̀ pé ọlọ́wọ́ gbà bí òní gbà ojú agbó ẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀ tí ó bá gbà kọ́ owó tẹ́ tó gbà owó tẹ́ tí wàá ló gbà tẹ́lẹ̀ bí ó gbé ara kalẹ̀ pé ah, a abasọ̀ kùránì mẹ́ta kalẹ̀ mọ́ ibà yìí ó nà tó bá wà ń nání kùránì ń tán tó bá ń tán tọ́lọ̀ tó bá gbàdúrà ń kọ́ tó dáwọ́ rẹ̀ padà kù so nígbà tá nàbí wàá kú tán irú ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yìí pé òjò wa já òṣòjò ó tún wá ṣẹlẹ̀ nígbà yẹ Umar ibn al-Khattab radiyallahu anhu Umar ibn al-Khattab radiyallahu anhu nígbà tó wà ní khalifa nígbà tó wá ṣẹlẹ̀ sí Umar ibn al-Khattab yìí nígbà yẹ Umar ibn al-Khattab táwọn ẹni sọ̀rọ̀ yìí bá gbẹtọ òjò rọ Umar ibn al-Khattab ó mọ kóhùn ó ṣe káwọn sọ pé tọ ẹ ẹ tóbi sàrẹ ànábì àbíkó sọ pé tọ Ọlọ́run àfi ànábì rẹ bẹ ọ kò sí tàbí bàbá nìsín ẹ àwọn àmọ̀ pé ń bẹ láyé òdodo lọ́dọ̀ rẹ àbí ẹ̀rọ pẹ́sẹ́ máa ha ọgbẹ́ <laughs> ọ òun bẹ láyé òtọ́ lónìí àwọn aláyé ọ èèyàn àwọn fi ànábì rẹ òun bẹ ọ dákunjókòjò rọ Umaru ò sí bẹ́ẹ̀ Umaru sọ ìgbìmọ̀ tá ànábì kú Umaru ní ànábì òkú ó kọ lóyìn ó ṣe bí ìrànlá ní wọ́n fẹ́ ànábì yìí yá ó yà lọ bá ànábì Musa ti lọ ni yóò padà wá. Abubakar ló padà wá ká àmọ́ wá padà wá gbomi tútù sí lójú wá ànábì ti kú ni ọ̀ka kùránì ní innaka mayyitun wa innahum mayyitun ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulullah wa khatamun eh, afa imita afa imata aw qutila qalabtum ala aqabikum Umaru ni ó sì dàbí gbàtó jẹ́ pé ayé àwọn tẹ̀ ń sọ kalẹ̀ ń jọ àwọn tó wá fẹ́ ànábì tó bá wọn náà sì máa yí rẹ̀ àwọn ni wàá ní máa pé tọ̀ nígbà tí ìṣòro bá dé ẹ̀ zumi sàrẹ́ ànábì kí ni Umaru nù kàtọ́ọ̀bù ṣe Umar wá pé ọ̀nkù ànábì tani ọ̀nkù ànábì yẹn Al-Abbas Al-Abbas Abdullahi nàbà Umar wá pé kí Umar wá sọ Umar ní Allahumma ìrọlọ́m inna kunna natawassalu ilayka bí nabiyyina fọ́tẹ̀sìkìnà nígbà tí anabi gbẹlẹ ayé anabi làá máa ń sekene òun làá máa fi sáàtẹ̀gùn nígbà tá a mi òun sì máa fún wa lómi anábìlẹ̀ àmọ́ fi sàtẹ̀gùn wà ní ìlànà tàwásálù ilé ìka àmọ́ni tí ó abẹ́ sàtẹ̀gùn sọ́dọ̀ rẹ̀ bí àmì nàbí yìí ná pẹ̀lú ẹni tó jẹ́ kíni tó jẹ́ òǹkú ànábì wa báṣkì náà dákùn fún alómi náà tàbá fi sàtẹ̀gùn bàtí mọ́rù wa wílé ìtàn ẹ̀ kí ni àbáṣe wa ti àbáṣe wa sàwájú wọn níbi kíni níbi àdúrà láti fi wá omi pàtàkọ́ àwọn ọmọ wa àti ọ̀jẹ̀ ọlọ́ọ̀bà ìgbà àti ìgbà lómi. ìbéèrè táwọn abéèrè tó ti ń dùn òun náà ni pé káláwọn sábẹ wọn bá bá lọ́wọ́ ànábì àbí wọn bá ronú pé ọlá ànábì sallallahu alaihi wasallam olè yẹn máa fi tọrọ ni àbíkàtọ sí kọlá ànábì náà fi tọrọ bàtà ànábì wà láyé abẹ béèrè pé sí ọlá ànábì bàtà ànábì kúta sí ọlá rẹ òsì má ni abọlá rẹ kúta kò sẹ́ni yóò wúlé yìí kò sẹ́ni tó tó bẹ wáyé bàtà ànábì ti kú báyọ̀ níbi láyé ọlá rẹ káyé náà ọlá kọ́dà ọlọ́ọ̀bà àlejòlá inú tó ti ṣe bá nàbí sallallahu alaihi wasallam òun náà ni pé ojoojúmọ́ ni láti máa tọrọ kẹ́ láti máa tọrọ kẹ́ fáwọn ẹ̀sọ̀ kẹ́ fáwọn ẹ̀sọ̀ láti sọ̀rọ̀ láti máa tọrọ wàsílà fún ànàbí sallallahu alaihi wasallam ojoojúmọ́ sára sára kírun. sọ̀rọ̀ tó mọ̀ pé ọlá yóò máa ń pọ̀ sí ni bó ti wá rí oríṣi àwọn tàbí wá ti kiri àrí káwọn tàbí fi ọlá nàbí sallallahu alaihi wasallam tí wọ́n fi tọrọ so a jẹ́ pé gbogbo ọlá ẹlòmíín tó bá wá kù lẹ́yìn ànábì kásìkìrì kàkà òpè náà lẹ̀ tọ́lá ànábì bá ti lẹ́tọ̀ọ́ ẹ́ àsìkìrì àrí kọ́lá ẹlòmíín kọ́ àrí fi tọrọ àyàfi tàbá gbàgbé ẹlòmíín ń lọ́lájà ànábì lọ́lọ́kù àyàfi tàbá gbàgbé ẹlòmíín ó tún lọ́lájà Ah, tabaru ti dáadáa kíní kan ní èyí àpọ̀lọpọ̀ àwọn oníbi díà jáde máa fẹ́ fi da ọdún máa wọ̀nyẹn lójú ọ̀tọ̀ ni pé sànàbí lọ́lá ọ̀tọ̀ ni pé sáàlì fọlá ànábì tọrọ ẹ̀ kọ̀díyà méjì ni kéèsì méjì ni wọ́n máa wá fẹ́ da gbogbo méjì papọ̀ sànàbí lọ́lá ó lọ́lá kò sí kò sí iye méjì bẹ́lẹ̀ yìí ẹ̀dí wà ní mustapha kùnà àlẹ́ kò sẹ́ni tó yapa lé lé ni wàhálà tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a sì máa ráwọn àpèjúwe lẹ́sìkìsì nínú ẹ̀sìn wa tó jẹ́ pé àwọn nǹkan bíbẹ̀ tí ó lọ́lá àmọ́ òní ká lò níbẹ̀ àti gbọ́dọ̀ lò tábà sì lò bẹ́ẹ̀ gan àdáda rẹ̀ láti inú ẹ̀sìn. lápèjúwe bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá sí lápèjúwe anabi sallallahu ṣé anabi kí o ṣe ẹ kí o alhamdulillah ọ̀rọ̀ mọ̀ kékeré lónìí nígbà yẹn ti kíní onímọ̀ kó alhamdulillah kò sí yàgbọ́n ìrántí ọlọ́run tó lọ́lá jù ó náà la ilaha illallah àbújọ́dù síkìrì la ilaha illallah ìrántí ọlọ́run bá àdìgbọ́lá. ìrántí ọlọ́run bá àdìgbọ́lá èyí tó lọ́lá jù ó náà ní kíni ó náà ní la ilaha illallah ẹ dákun bẹ́ẹ̀ bá wá sí nísìnyí bẹ́ẹ̀ bá sí ṣé ìyẹn lè wá sọ pé la ilaha bẹ́ẹ̀ tó bá sí kí ló fà á sáàbì lè sọ bẹ́ẹ̀ nítorí pé kí ni nítorí pé sáà nàbì fọ wa níta sọ pé kí ni alihamudulilayi la ilaha illallah ó ti lọ láti alihamudulilayi so ó túmọ̀ pé kéèsì pé bóyá èrò náà lápọ̀lá ń sọ lẹ́hùn èwo ni wọ́n ní ká ṣe kí ni òun ní ká wí láyè so bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọlá ànábì sallallahu alaihi wasallam pé ìfọlá so àmọ́ káwá bọ́lá ànábì sallallahu alaihi wasallam yìí tọrọ ǹjẹ́ ó lẹ́tọ̀ ó lẹ́tọ̀ nínú àwọn ìtàn wa máa ń gbára lé tí wọ́n fẹ́ máa mú wa ọ̀pọ̀ nínú àwọn àdìsí máa ń fẹ́ mú wa àwọn àdìsún mawdu' àwọn àdìsí tó yẹ pé irọ́ ni wọ́n pa ọ̀rẹ́ máa nẹ́bì ni látara pé tó bá fi gbé ọ̀rọ̀ wọn tó mú wa lẹ́sẹ̀ òun ló pọ̀ ń bẹ̀ so ìmí ìsìn ìgbẹ́ tó jẹ́ pé àdìsí tó lálàáfíà ni àmọ́tọ̀ ní táwọn ẹbí wí ọ̀tọ̀ ní táwọn wí òun náà ni irú ìdí mo sọ lẹ́ẹ̀kan nípa ọ̀rọ̀ afọ́jú nípa àdìsí afọ́jú kan tí ó wá bá nàbí sallallahu alaihi wasallam afọ́jú yìí ó wá bá nàbí sallallahu alaihi wasallam pé kí ó ti pé kánábà ń tọrọ dọ̀ lọ́wọ́ bá àdìkọ́lá ibi kó ń ṣe kíni kó wò ó rí náà. bàtà nàbí sallallahu alaihi wasallam ànábi wa béèrè lọ́wọ́ rẹ̀ ìpè ṣé kò ń bá kò ń bá àtàdúrà ni ẹ̀sìn báwọn ẹ̀sìn àbí yóò ní sùúrù tí ó fìrà ìjẹ́nà tó wájú ọ̀gbìn dàrúkì yá mu. so àkọ́jú wa tó bá nàbí sallallahu alayhi wa sallam ó ní òun fẹ́ ká nàbí sallallahu alayhi wa sallam ká nàbí ó sàdó àkóbì. ìpè òun fẹ́ òun ò ní sùúrù. so ànábì sallallahu alayhi wa sallam ànábì wa sọ fún àkọ́jú yìí ànábì ni kò lọ sàdó ànábì ni kò lọ sàdó àlá ni kò yẹn nábìlà so anabi wa kọ́ ní àdúrà tí ó ṣe kí ládùúgbà tí anabi sallallahu alayhi wa sallam kọ́ anabi ni kò sọ pé allahumma inni atawajjahu inni as'aluka wa atawajjahu ilayka بنبيك محمد نبي رحمة أي حديث يلاد بير حديث يوان إنه مسلم إمام أحمد حديث لا لا بيان حديث عثمان بن حنين أوني أراب أراب نيكا أراب نيكا أقوى ó wá bá anabi sallallahu alayhi wa sallam ó wá ní kí anabi sallallahu alayhi wa sallam kánabi ó tọrọ kó ó ní kánabi ó sàdúrà kó mu ó ní ud'ullaha an yu'afiyani bá tọrọ lọ́wọ́ lọ́wọ́ kó fún mi àtọ̀rí àpọ́jú. قال أنا جاءتني إن شئت دعوت لك tó bá fẹ́ pẹ́pẹ́ tó fẹ́ ni وإن شئت أخذت ذاك فهو خير لك طبعا هو إيه طبعا هو طبعا هو يوتوفيني في مسا دعاء يعني كين سوى دعاء وديكني كما جاء يوم جاء يعني نبين كما جاء شفاعة كما جاء كفو بعد يوم القيامة فهو خير يوم لوري فوق inú riwaya mi anabi ní ìwà ìṣe ìtàsọ́bà tó bá ti fẹ́ tó bá ti fẹ́ òun ní sùúrù wà ó wà káyọ̀ olólórí fún ọ فقال ادعه أبو يواني ادعه بان بيني ادعه بان بيني بان بيني sẹ́yìn àlẹ́ yìí mo fẹ́ ká ní apàlà sáàrin kan méjì bíi afọ́jú bẹ́ẹ̀ lọ́wọ́ àlẹ́ pé àlẹ́ mi sọ fáwọ́jú pé tó bá fẹ́ ní sùúrù tó bá sì pé tó fẹ́ ni pé kí n ṣàdúrà kọ́ kí la fọ́jú mú ẹ̀ kí la fọ́jú mú ó mú àdúrà oníkàlẹ́ mi ò ṣe àdúrà fóun mo fẹ́ ká di àárín yẹn mọ́lẹ̀ tàbá fẹ́ tàbá dé ní tí wọ́n ti fẹ́ gbé ìlú wa wọ́n yẹ ti dàrú máa rú pé àdínlá fọ́nú yìí wọ́n fi yẹn bọ́lá àdáni sọ̀rọ̀ ni. tọ́ ànábi sọ̀rọ̀ àwọn àdìsọ́lá wa sọ fún pé tọ́ àmọ́ra wo à ń yẹ tàwátọ̀ ànábi wa ni wọ́n yà sọ sàràlá wàyọ̀ sinna odò àsàràlá yẹ dáadáa wàyọ̀ sọ́ọ̀lì yàrá kàkẹ́ ànábi ni kò kí ìmọ̀lá kàbéjì tọ́wá kí ìmọ̀lá kàbéjì náà wọ̀ máa wí àdúrà yìí bá ti rà kàdé yìí tán. àlọ́ mi kò máa sọ pé Allahumma inni as'aluka ilé ọba mi ń tọrọ lọ́dọ̀ rẹ̀ wà àtàwájáhu ilé mo sì wáwájú rẹ̀ àtàwájáhu ilé mo dájú kọ́ bìnàbíyìíka Muhammad mo dájú kọ́ pẹ̀lú kíni pẹ̀lú ànábì rẹ̀ mo fi ànábì rẹ̀ mo sì kíni mo fi dájú kọ́ nàbí yìí rahma ànábì tó jẹ́ pé kíni tó jẹ́ pé anabi aláàánú ya muhammad eré anabi inni tawajjahtu bika ila rabbi mo fi ọ́ mo fi ọ́ dájú kọ́ ọlọ́run ọba àdìsọ́lá fi hajati níbi bùkátà mi yìí hàbìyí fọ̀túkùdọ̀ ní kọ́lọ̀ ọba àdìsọ́lá kó bá bí ya bùkátà yìí ọwọ́ ní allahumma eré ọba mi fashaffi'hu fiyya masa gba ìpè anabi tó fẹ́ sí fún mi. ọ̀gbọ́n fashaffi'hu fiyya mọ́tà àdékèrè mọ́tà àdékà nàbí o sì pẹ̀ fún mi ọ̀ṣà fi ìní fi kó o sì gba ìpẹ̀ tó bẹ́ẹ̀ sí fún mi bàbá àlàbọ̀ jùlọ bàbá rẹ̀ bárakùnrin ti ṣe ń tà nàbí ni kò ṣe yìí ọlọ́run sì ní kẹ́sẹ̀ kí ni ọlọ́run kí ara rẹ̀ yá. sẹ́ni bá ní tèrí ní ti báyìí àwọn onírúurú wọn wá sọ pé hadith yìí nífìyàn ó tọ́ka lórí kí ni ìmọ̀ fi ọlá ànábì tọrọ àbí ìmọ̀ fi ànábì gàgán sallallahu alaihi wasallam fi tọrọ fúnra rẹ̀. tẹ̀wá wo a rí pé hadith yìí ètí ń tọ́ka kò tọ́ka lórí ìfi ọlá èèyàn tọrọ bóyá ni pé ó tọ́ka lórí ìfi àdúrà yàn sàtẹ̀gùn ó fi àdúrà nàbí sallallahu alaihi wasallam ó fi sàtẹ̀gùn àyè sàrà eléyìí pé èèyàn lè ṣe kí ni èèyàn lè fi kí náà korúkọ rẹ̀ èèyàn lè fi àdúrà èèyàn kí ẹ lè bá yẹn kó fi tọrọ dọ́ọ̀lọ́ ọba àdìkọ́lá kó bá yẹn tọrọ dọ́ọ̀lọ́ ẹ ti gba nàbí sallallahu alaihi wasallam àwọn èèyàn máa ẹnìkan sallallahu alaihi wasallam ó ní kánábì òun tọrọ pé kó wá pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam jẹ́ òkúta kìyàmù nínú àlìjẹ́nà ẹ̀jú bá wọn ní sókè ànábì sallallahu alaihi wasallam sọ ànábì ní àyín ní ala nafsi wọn náà ànábì lọ́wọ́ lédè mi ara rẹ̀ bìkẹ́sàtì bìkẹ́sàtì bìkẹ́sàtì tó ayé wọ̀ sọ̀lá máa túmù dáadáa ẹ́ eh? o fẹ́ o tọ́ o ní bọ́ tọ́ ọ lọ́rọ́ kó wa kí so irú eléyìí àwọn tàbí máa lọ lè bá anabi sallallahu alayhi wa sallam ti pé kó bá wọn sọ̀rọ̀ tábà wò láwọn ọ̀nà tí ń bọ̀ yìí á rí i pé ọ̀rọ̀ afọ́jú yìí kò sọ́kà anabi sallallahu alayhi wa sallam kò ní ká kò fi anabi sallallahu alayhi wa sallam tọrọ alákọ̀ọ́kọ́ ni pé afọ́jú tẹ́ rí yìí nítorí wàá bá anabi sallallahu alayhi wa sallam fún oníkíni ẹ oníkíni oníkó sàdúrà fún ẹ rí i pé oníkó bá mi bẹ̀rẹ̀ ọba àdìgbò alákòóso kí ni omi lálàáfíà ó ní tó bá jẹ́ pé ìdí afọ́jú ń bá ọ̀dà nàbì sallallahu alaihi wasallam òun náà ní pé kó fi ànábì tọrọ ni àbí kó fọlá ànábì tọrọ àbí kó fi iyì ànábì tọrọ àbí kó fi ipò ànábì sallallahu alaihi wasallam tọrọ afọ́jú yóò tẹ̀ ní ní bùkátà láti wádùn ànábì rárá àkọ́kọ́ náà kò ní ní bùkátà láti wádùn ànábì sallallahu alaihi wasallam gbogbo omi tó wà wà náà ló ti sọ̀rọ̀ pé ọlọ́run ó sàwọ́lá ànábì yìí mọ́sá wọlá yìí ànábì mọ́sá wọlá tóbi ànábì mọ́sá sí nǹkan báyìí fún mi ẹ̀sìn bá wọn sí wọn làwọn lè ṣe ilé rẹ̀ nítorí bá fọ́n tiẹ̀ tún ni kò tún di kó tó wá bá ànábì má so yóò sì bẹ̀rẹ̀ ọba àdìgbà ní kọ̀rọ̀ yàrá rẹ̀ so àmọ́ àìsè ní kọ̀rọ̀ yàrá rẹ̀ tá a tún rí pé tó wá bá ànábì fún mi pé ànábì bá ṣàdúrà ó tún wà pé kíni àdúrà ànábì ló wá fi kíni ló wá fi ṣàtẹ̀kù anabi ba sàdéhùn pé òun sàdúrà kí anabi jẹ́ àdéhùn sáré sallallahu alaihi wasallam ń bá a ṣe ẹ́ anabi ní ìṣí ìdá dà áwùtò làkà tó wáyé pé tó fẹ́ ìnsà kí n sàdúrà fún ọ ẹ̀sìn báwọn nísìn tó dáa pé yíyọ ní sínyẹn bá sọ fún yẹn pé ẹ ìtọ́ bá fẹ́ràn kan méjèèjì ń fọ kí lẹ́sẹ̀ òun ẹ̀sìn sàdéhùn pẹ̀lú ẹ̀ ọ wá eléyìí orí kan báyìí lòun fẹ́ tòtúlá sí kéèyàn pé àdéhùn yẹn ó wá sọ fún ànábì sọlá ọ̀rẹ́ ànábì wá sọ fún ànábì pé kánábì ó sàdúrà fóun ni ẹ̀sìn báwọn ẹ̀sìn ẹ̀ rí i pé àdéhùn ànábì sọlá ọ̀rẹ́ ọ̀sálà mú sí yìí so ìwà pé àdéhùn nínú kíni nínú wà wà ànábì ọlọ́run balẹ̀ kíọ́lá ni a gbọ́dọ̀ bí ròyìn ànábì ọlọ́run pé kì í pàdé hùn pé pé tá a bá fi ròyìn ara wa ní ròyìn àbùkù ni kátó wa sọ pé ànábì sọlá ọ̀rẹ́ ọ̀sálà ọ̀kan nu wọn ló sọ fún àwọn fẹ́ẹ́ tọ́jú mélòó kan nísìnyí ìwọ́n á ń bè lọ́wọ́ ẹjọ́ òun ó fẹ́ẹ́ ṣe fàǹfà lórí pé ọkọlá ànábì tọrọ ọlá ànábì ló tọrọ ọlá àdúrà ló fi tọrọ ó dà bẹ́ẹ̀ sí fẹ́ bẹ́ẹ̀ ni pé ànábì wa sàdéhùn tó bá fẹ́ ìsàdúrà fún ọ wá sì fẹ́ kó o ṣe sùúrù pé ṣé o fẹ́ sọ fún mi nísìnyí pé ànábì ò sàdúrà fún ọlá ànábì ò sàdúrà fún wàláì túmọ̀ ẹ̀ náà ti fẹ́ ànábì sàdéhùn ó ní torí pé àárín mi àdìbí ní ti pé mo là ànábì ti sàdúrà fún ṣẹ́ni pé bẹ́ẹ̀ ni ẹnjú ẹnjú mọ̀ pé ẹnjú ìlú òkú yẹ kó máa ń mọ àwọn ìkàbá wọn àwọn torí kí ni nítorí pé tó wà lọ́kàn ẹ̀dá ni pé òun sábẹ́ borí nítorí pé òun sábẹ́ ń wí ní competition ó lànà bí ó ṣàdúrà fún ó nítorí pé kí ni kò sí bí hadith ìpá nàbí ṣàdúrà fún kódà àdéhùn sáà nàbí wàá ṣe fún kọ́ tó ti sọ fún àdéhùn pé ṣàdúrà fún mi ìdí mo múnú ó di mélòó ó di pọ́ìntì méjì níbẹ̀ yẹn táàbì mọ̀ yí nítorí wá sí ni pé wá bá ní sọlá wa sálàm ká nàbí òtọrọ fún mi wọ́n tẹ̀lé kẹta tá a bá lọ lè wo ìgbẹ̀yìn àdúrà á rí pé níbi ìgbẹ̀yìn àdúrà ó ní Allahumma fàṣàfẹ́ẹ̀hù fi yá wàṣàfẹ́ẹ̀ ní fi ẹ rí pé ó ní ìyọlọ́ọ̀bà àdìsọ́lá mọ́sá gba ìtàn nàbí sọlá wa sálàm mọ́sá lára mi yíká nàbí sallallahu alaihi wasallam mọ́sàdí kó segin ni mọ́sàdí kó sí pẹ̀mí ìgbà tó bá ti ṣe àdúrà tó bá tọrọ fún mi mọ́sàgbà eléyìí ní ti báyìí ní tó clear ní sọ̀rí òun ti anna tawassula kana bi du'a sallallahu alaihi wasallam ó ti clear ní ipe àdúrà nàbí gangan òun náà ni afọ́jú yìí òun náà ni kótó wá fi segin ni òun náà ni kótó wá fi ṣe àtẹ̀gùn sọláta eléyìí a wọ́n akọ́lá ànábì tọrọ ẹtì bá wọn àbí wọ́n àfi iyì ànábì tọrọ àbí wọ́n àfi ipò ànábì sallallahu alaihi wasallam ó fi tọ́ ọlọ́dọ̀ ọlọ́run bá àdìsọ́ la so eléyìí nínú àwọn kan tí ó máa fi àṣírà sí wa ni so kí ló ń kó níbi hadith yẹn ẹ rí i pé ibì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ní àtàwájáwé lẹ́yìn ká bí muhammad bí nabiyika nabiyi rahma ó wá ní ya muhammad sẹ́ni gbọ́dọ̀ ya Muhammad tó dárúkọ ànábì yẹn ẹ̀ wọ́n ní ó pé ó ti kíni ó tún fi pé ànábì. so àkọ́kọ́ kéèyàn pe èèyàn lẹ́yìn ọlọ́run kéèyàn pe ànábì sallallahu alaihi wasallam kéèyàn fi tọrọ lọ́dọ̀ àbí kéèyàn pe kéèyàn tọrọ nǹkan dàrẹ́tì kò sí èméjì bẹ̀ pé bọ́lẹ̀ lẹ́yìn. so pípé tó wá dápọ̀ ànábì bíi tábà lọ lè wò á rí pé ìtàwọn àbá sàlàyé nípa dèdá òtó wa mẹ́wọ̀n pé yá Muhammad wọ́n ní àdúrà yìí gan ṣíṣe yìí bìhádùrọ́tì bihadrati sallallahu alayhi wa sallam anabi bẹ́ẹ̀ báyìí tuntun abba anabi anabi sọ̀rọ̀ lè sálọ̀ la ẹ̀sìn báwọn ẹ̀sìn sinafila yìí tó ti dákọ̀ anabi o ẹ̀rí pé ó sọ pé ya muhammad ẹ̀ tawajjatu bik onídìrí anabi mo fi ọ́ sí kíni mo fi ọ́ dájú kọ́ lọ́hùn pé kó bá ń bẹ lọ́hùn anabi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fi dárúkọ anabi ẹ̀ fèsì ẹ̀yìn anabi tó ó kílẹ̀ abẹ́ ọ pé ojú anabi ni ẹ̀sìn báwọn ẹ̀sìn báwọn anabi o mo fi ọ́ sí kíni mo fi ọ́ sàtẹ̀ fúlọ́sọ́dọ̀ ọlọ́run bá lè jọlá so eléyìí ó clear ó sì bá rẹ̀ kí ó sì kíni tí ó sì yé méjì bẹ́ẹ̀ so àwọn máa fẹ́ gba lòmìnira wọlé pé ó wá dàpọ̀ anábì sallallahu alaihi wasallam nígbẹ̀yìn torí ọjọ́ tó ti lọ so inú àwọn àtàtọ́ tó máa ń fẹ́ gbára lé òun náà ni pé àdìsí kan bẹ tó jẹ́ pé àdìsí ò lálàáfíà àti tàbá rẹ̀ máa nábì sallallahu alaihi wasallam kí ni àdìsí yẹn àwọn àti ti máa irọ́ tó wà bí àdìsí yẹn tí yẹn bá ti ń kó àdìsí yẹn gan so wọ́n ní arákùnrin kan bẹ wọ́n ń pè ní maliku dá wọ́n ní òní gizman umar bin al-khattab radiyallahu anhu tó wọ́n wá ní ìgbà tí ọ̀dá ẹ̀wọ̀n kan ọ̀dá wa dá wọn nílùú tó jẹ́ pé òjò rọ̀ lásìkò umar ẹ̀wọ̀n kan wọn lásìkò umar òjò wa rọ̀ ó ní arákùnrin kan ó ní bó ti wá wá bí sàárẹ̀ ànábì sallallahu alaihi wasallam nígbà tó jó rọ̀ arákùnrin wá wá bí sàárẹ̀ ànábì sallallahu alaihi wasallam faqala ya rasulullah ó wá ìdẹ́sìkìlì ọmọdé báwa tọrọ omi báwa lùmọ̀ rẹ̀ ọwọ́ mi sàárẹ̀ ànábì báwa tọrọ omi báwa ànábì báwa lùmọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ bá wọn. so ọkùnrin kan nígbà tó náà bá mi ṣe fanfa aládùúgbò àbí náà ni wọn kórúkọ rẹ̀ nífẹ̀ẹ́ ìlàsùn rẹ̀ nígbà tó bá mi ṣe fanfa ní orí ọ̀rọ̀ yìí ọlọ́gbé hadithi wa ó ní hadithi kan pé kọ́dà ẹ̀ sàábẹ̀ wọn ó tọrọ ọ̀rọ̀ ànábì ó ní iski lè ó má ti di àrọ̀ sọ̀rọ̀ náà mo ní kò lè rígbà ọwọ́ àlọ́ lè gbà tó pé tíra kan jáde wá so àwọn tíra ti di pàǹtí dọ́sbìn àwọn tó yàn kó àwọn àdìsí rọ àwọn kan tí ò ṣẹlẹ̀ àwọn bí tíyàn fẹ́ parọ́ mọ́ àwọn àfẹ́sìn ètí bá wọn nísìn so lápèjúwe nísìn bí kéèyàn wọ́n wá gbé táìtù wá pípé ibnu baal ó kà fara ọba saudi ìdí wọn gbé wá ní ìdí wọn gbé wá ní táìtù rẹ tẹ bá wò kí ló bẹ́ẹ̀ ètí wọ́n wà ní ibẹ̀nu pátó ibnu baz ipe nínú ṣíríkù ni kí wọ́n máa lọ lè sọ̀rọ̀ àdúrà níbi sàárẹ̀ ànábì ẹ̀wọ̀n kan báwọn. wọ́n wá gbé fọ́tò ọba sàwọ́dí wá odò sàárẹ̀ ànábì wọ́n ló tẹ́ ọba yìí so ọba sàwọ́dí tó ti tẹ́ ọba sàárẹ̀ ànábì àjẹpẹ́ ibnu baz sọ pé kéfèé nínú. sẹ́gbẹ́ tó bá rí kápsà wọn bí àwọn oníwèé òyìn tẹ́wárí kápsà wọn jẹ́ rò pé ibnu baz sọ pé ọba sàwọ́dí kéfèé nínú. gbogbo àwọn kan pé anabi ọkùnrin wa sọ pé ilẹ̀ anabi iski umata nítorí wàá bẹ́ẹ̀ kò síbẹ̀ ibà yìí wò lálàbíà náà iski ni umata ló wà bẹ́ẹ̀ yàtọ̀ sí wàhálà rẹ̀ anabi iski umata anabi fún àwọn àlùmọ̀ yẹn lómi ẹgbẹ́ burú ni tọ̀ eléyìí wá ní ìtọ́wà ń bẹ̀ gángan iski anabi tọrọ omi ẹ́ bá wa tọrọ omi fún àwọn àlùmọ̀ rẹ̀ ẹ̀wọ̀n àti ẹgbẹ́ àtọ́wà rẹ̀ ó ní ìbúdó wà nínú nínú hadith yẹn ó ní faqala ya Rasulullah ìtẹ́sìrì ummati fa innahum qad halaku tó kí wọ́n ti ń parẹ́ o ìparun ti dé bá wọn látara pé kíni látara pé kò sójú látara pé kò sómi ó ní fàátà rọ́jùlú ìfẹ̀yà ó ní bàánà bìtì wá bá a ọkùnrin wọn gbà tó dé bá bàánà bìtì wá bá a lójú oorun ànábì wá bá a lójú oorun ó ní bàmí ìlàláwo ó ní wọn wá sọ fún un wọn lójú oorun pé éèdè ó bá lọ́ọ̀lì bá umar ẹ̀wọ̀n kan báwọn wọ́n ní àdábì wa ní kóso kíni àdábì ní kó lọ́ọ̀lì bá umar tó tó bá ti wá lọ́ọ̀lì bá umar ẹ̀dí bá rí ti ó wá ní kóso kíni ó ní kó kí ó ní kó kí umar kó sálámà sí umar kó sọ fún umar pé a ah, kó múra dáadáa pẹ̀lú bí ṣe ń ṣe kíni bí yẹn tó wọ́n ní orúkọ ẹni tó lálàá wọn ní bìlá lókọ̀ rẹ̀ bìlá lókọ̀ rẹ̀ ẹ bá lọ́wọ́ hadith yìí nìyí nítorí ọjọ́ tó ti lọ so hadith yẹn kọ́kọ́ lálàáfíà náà ní àwọn ọ̀nà tá a máa ń gbà yìí pé láti pé hadith lálàáfíà ẹ̀ látara pé kíni látara pé ẹ̀sán pè ní malikú dárì nìyí ìṣẹ́ tí wọ́n mọ̀ kò ní èdè pé ẹ̀sẹ̀ tí wọ́n mọ̀ nípa kò sẹ́ tó mọ̀ nígbà tá a bá sọ̀rọ̀ hadith ànábì sallallahu alaihi wasallam tí ìbá so ìwé ilé ìwé ni hadith tó bá gbà wá hadith tí Ah, tí ó lẹ́sẹ̀ lẹ̀ tí ó lálàáfíà ni so dábàá tó lọ wo ibòmí dábàá tó nu àbúrò wa bẹ́ẹ̀ á lè gbé àdìsí ó yapa àdìsí tó lálàáfíà látọ̀dọ̀ àdìsí sọ̀rọ̀ àwọn àdìsí sọ̀rọ̀ kí ni àdìsí tó lálàáfíà látọ̀dọ̀ àdìsí sọ̀rọ̀ àwọn àdìsí sọ̀rọ̀ látọ̀dọ̀ láti mú kíná gbogbo rẹ̀ látọ̀dọ̀ ànábì òun náà ni pé nígbà tá ànábì wà láyé wọ́n yípa ànábì tọrọ wọ́n máa lọ lè bá ànábì kó bá wọn ṣe kíni ó wà pàtàkì ànábì wà á kú ó mọ̀ ayé umaru gangan òun náà ló wá rí rẹ pé òjò dá òjò rọ umaru ti segin ni umaru kó ti alaba síwájú pé kò tọrọ lọ́wọ́ balẹ jọlá kó sáwájú wọn ibi àdúrà láti wọmi so umaru náà tó wá sọ pé wọn tún lára kí anabi tó wá rán wọn sí umaru sẹfà ti mà wọn ti máa lára bá ẹ ti mà ẹ ti mà wọn ẹ àwọn alála ẹ ti wọn di alára ti mà wọn. adúrú ìjà tó tẹ̀ láàrin àwọn tàbí ànábì ìjà ṣẹlẹ̀ àti wọn gaba ní bàtà nàbí lọ́tà ìjà ṣẹlẹ̀ ní ìjà mi wà sẹ́yìn kí wọ́n tẹ́tù ìdàmí kébìlì ìjà mi wà sẹ́yìn kó padà láwùú lọ tí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí bọ́ Abubakar wà lára nàbí kánábí wà sọ fún ọ pé má jẹ́ àmọ́ wò Abubakar sọ fún ọ pé mo ní ká má jẹ́ àmọ́ tèmi anabi wòle Abubakar Abubakar wòle anabi wọ́n tún máa gbéra wọn pé ẹ̀dá kan talókọ̀ nǹkan lẹ́nu ànábì wọ́n tún máa gbéra wọn ànábì ò yọ sí wọn rí ó ní tí ò yẹ yìí ìdájọ́ rẹ̀ ni lópa ànábì ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé tó ń bá tánàbí bá ti lọ tán tánàbí ti kalẹ̀ òun nìkan náà ló kù tí wọ́n máa lò tánàbí bá ti lọ tán kò sí bẹ́ẹ̀ mọ̀ jàre lára pé iye sàdúrà fún káwá béèrè ọ̀rọ̀ tá a lè gbára lé bẹ́ẹ̀ ni pé tá a lè tó clear ní dẹ́kun tọ́lọ́ ọba fún wa òun náà ni àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta táwọn ti tọrọ. so táwa wò nídìí á rí pé àwọn èèyàn látara ìnira látara àìgbà ìnira ọlọ́ọ̀bà àlejò láyé àti wá fún ìnira bá wa. sẹ́nu gba àwọn tó ti kò káyé nìsín tẹ́ bá lọ wò nísìn ẹ́ rí pé gbogbo àgbáyé òun náà ló fi jì kò sí ayé kò sí àgbáyé kàtẹ́ dé nìsín orúkọ ọlọ́ọ̀bà àlejò láti iṣẹ́ dáadáa tó kálukú àbí tọrọ òun náà ló máa bá kankan náà ni ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni tábà ti gbìyànjú dáadáa kò tẹ́ wá wò nísìnyí àwọn kan mẹ́rin gbé wọ láwùjọ wáyé nísìnyí tó yẹ pé àwọn láwùjọ wáyé nísìnyí wọ́n ti ní àwọn ọkọ̀ àwọn kan tí wọ́n fi tọrọ tí wọ́n fi tọrọ dọ́lọ́run tó yẹ pé tẹ́ bá dé lùmí nísìnyí àwọn ò máa àwọn ọkọ̀ mi làwọn ò tún máa wá tẹ́ bá dọ́dọ̀ wá nísìnyí báyìí ẹ̀yin mọ́sàwọ́lá àwọn tó tẹ̀lé yìí àbí ẹ̀ mọ́sàwọ́lá kúkúrí kàràtú mọ́sàwọ́lá álímì mọ́tà wọlé báàkù òkè kò béèrè mọ́tà wọlé akínníkan mọ́tà wọlé ajọ́kọ́lọ̀ mọ́tà wọlé akínníkan ẹni wọ́n wá ká ọkọ̀ àwọn ọba òkú pọ̀ gan-an oníwọ̀n ní tọ́ tó ẹlòmíì tó ẹlòmíì mi jẹun gan-an ẹtì bá tó bá tọ́ bí ẹtì àlùkà báyìí ẹtì bá tó bá tó bá sá ogbó kan báyìí báyìí àwọn yóò tó mi ká ìgbàgbà dé <laughs> tó mọ̀ iye owó jáde lápò ẹ̀ wá wò ní tì tẹ́bá wá dé tabako lẹ̀ yìí ẹ wá lọ káàdù yìí lápẹ̀jù yìí tó ọ̀tọ̀ ní táwọn ọ̀tọ̀ ní táwọn tó tún mú ẹ̀hẹ́n ọ̀nà ọ̀la tí o nájú kabara ọ̀la ọ̀nà ọ̀la tí o kiri kan àwọn náà tún láwọn tún lọ́wọ́ níbẹ̀ o nàìjíríà ló ẹ̀sìn bá ti ẹ̀ bá tún dọ́gba ní sìn àwọn ni ọ̀la ọ̀la bilala àbí ẹ̀hẹ́n ẹ̀ bá tún délu mi ọ̀ká lòótọ́ kan fún ti ẹ̀ kó ti rí nígbà tó jẹ́ pé kí ẹni táwọn apè níbi níbi àwọn olè fọkànáìjẹ bẹ́ẹ̀ o ẹni táwọn apè tàbí tàbí fún olè fọkànáìjẹ bẹ́ẹ̀ àwọn olóògùn tiwọn lọ́tọ̀ ni. tẹ̀bádé káyọ̀ ní ti tẹ̀dé egypt báwọn bá tọrọ ní tìyí wọ́n máa tọrọ wọ́n máa tọrọ pẹ̀lú bádáwí ẹ ahmed olùbádáwí nínú àwọn afáàgbọ̀ oṣù fún wọn bẹ́ẹ̀ àwọn àbí ń tọrọ wọn àwọn abẹ́rẹ́ pé wọ́n tún máa fi tọrọ lọ́wọ́ ga wọ́n tún máa tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ mi ga pé bádáwí ń ṣe nǹkan báyìí fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn ṣíà àwọn máa tọrọ pẹ̀lú wọ́n máa pe hussein mádàdíyà hussein wọ́n máa tọrọ kọlọ́wọ́ sí lọ́sọ̀ ọmọ àmà nàbí sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀lá èyí ni kí ni hasan ti fi ẹsẹ̀ tẹ́ ẹ̀ máa sọ̀rọ̀ hasan ẹ ẹ máa wọ́n máa tọrọ lọ́wọ́ sí ẹsẹ̀ bá mi wọ́n máa fi sáà tẹ̀sán sọ̀rọ̀ lọ́wọ́ àti kọ́lá. tòkòrò àwọn kaba yìí nìyí kò sí tó fà nígbà tó kíni nígbà tá a di ìrọ̀rùn tọ́lọ̀ bá nìkan láti fa nígbà tá a gbé tẹ́gbẹ́ náà tá a fẹ́ wá fẹ́ máa lo ìròyìn tiwa sòwò náà ni wọ́n á fa owó lé ìwọlé sọ látara di eléyìí téèyàn bá fẹ́ ṣàdúrà tí wọ́n bẹ tọrọ lọ́wọ́ ọba àdìsọ́lá àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta bá kà fúnra wa yìí orúkọ lọ́wọ́ àdìsọ́lá àtàwọn òye rẹ̀ ẹ káàsì máa fi iṣẹ́ dáadáa táwọn bá ṣe tá a ṣe nítorí ọlọ́run káàsì kí ni kálí tọrọ lọ́wọ́ àdìsọ́lá a sì lè sọ fún èèyàn tá a bá rí pé èèyàn rí ni abẹ́lómi tàbí kó yàtọ̀ sí wa pé ah, máa rántí bíbí àdúrà wá tẹ̀lé ìléyìn o báwa máa ń sàdúrà fún yàtọ̀ ní ọlá àlẹ́bí ìgbà ìwọ̀rọ̀ máa sàmì gan. ẹ ti bá mi ọlá tí ó kan ọlá tí ó kan máa sàmì ẹ̀hẹ́n sọ fún ọ pé àwọn ètò gbogbo ìlú kaba ń sọ nítorí tó bá ti tàbí pẹ̀lú òwúrọ̀ àbúrò àtúnṣe oníṣìí ajẹ́tú ọ̀nà fìrí rẹ̀ wípé àwọn ìyẹn lè fọlá àwọn ọ̀yẹ́ tọrọ àbí ọlá wọn lè ní kíní kan ṣe nínú gbígbàdúrà àdúrà tí wọn tọrọ fún ọ so wọlé àlàyé tá à ń fi hàn láti ṣe níbẹ̀ òun náà ní kékeré ẹ jẹ́ ká padà síbi Islam tí ànábì sallallahu alaihi wasallam ń fún wa fún wa ẹ jẹ́ á padà níbi àwọn nǹkan fúfúyẹ́ fúfúyẹ́ tá ànábì ṣe fún wa ẹ̀yìn tó sára ìfún anínú ẹ̀sìn ká má gbé àwọn ìtàjú lágbára tó wù lọ́rùn wa èsì bá àwọn ìtàjú wa dá wa láre fún àtúwájú ọ̀gbìn dàkì àmọ́ ká má gbé kọ́ra wa lọ́rùn ọlọ́ọ̀bà lè padà nílá yóò sáré kúlá wọn dá ilẹ̀ ọ̀tá ìtọ́lọ̀ pé lọ́kọ́ wa lọ́rùn ta gbára wa ká náà ọlọ́ọ̀bà lè padà sọ fún àbúrò yìí ìrọ̀rùn ọlọ́run bá ní kí ọlá fẹ́ fún wa fẹ́ ìnira fún wa ó sì rántí ìrọ̀rùn fún wa níbi kí àwọn ọmọ sáà ń bọ̀ ara ara ìdíkò fún wa àbí ọlọ́run bá ní kí ọlá kí ọmọ sàṣà ọ̀dà jẹ́ kí ìdàgbọ́ ìpìlẹ̀ àti ó jẹ́ kí olùfẹ́ tó sọ olùfẹ́ tó gbọ́ ó jẹ́ kó ṣe àǹfààní fún wa ní ara ولي ذلك والقادر عليه الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم. Nah, kalau begini, saya jadi jadi punya kuasa untuk buat itu bisa. Tapi wajib saya buat itu di mana berani diri berani, cuma jadi berani saja jadi berani apa yang harus Orangnya itu paling ini yang berikut ini walau Indonesia tapi sudah kerja. Kau bawa kuda sih. Kau bawa kuda sih àbúrò ẹni bẹ́ẹ̀ ó ti jẹ́ pé bọ́yá bọ́dà rẹ̀ ni ṣé ó kàn yọ ó ti wàhálà àtijọ́ àti mú lágbára fún ṣé ó máa ó lè ṣe pé tọ̀ fóun ṣe máa ṣe lọ́dọ̀ fún ọmọ tó wà ní lórí pé kàtí lágbára ìyẹn alákọ̀ọ́kọ́ ni sọlẹ́ ìdí ni pé ní ẹtí jẹ́ pé bọ́yá ó ti ń wú àwọn àti òkúta báyá kiri kírun kírun ní ibi kan lẹ́yìn sáà àbúrò àwọn àbá àmọ́ ó fẹ́ tó bá gbé báyà ó tún ní àwọn bá ṣùgbọ́n kan fẹ́ gbé báyà yóò fi ọ̀nà kan tó fi gbà láti fi tún bá gbé gbogbo tó ń ṣe lẹ́yìn pàtó òun padà síbẹ̀ wọ́n ti báyà ní àwọn ẹ̀ka tó fi ṣe. alhamdulillah ìbílẹ̀ aláàbò kan béèrè ó náà ní pé ẹni tí ó ti wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ ẹ̀ láti. ẹ̀ pé ó ti parí yunifásitì láti nàìjí ẹ ìrora láti nàìjí nàìjí. Nù kábí máa kábí ó ti lágbára gan. Ó ti wá wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́ wáṣẹ́. Kò wá ní tẹ́. Ó ti bàtà ti pọ̀ bọ́lá ó ti bí Àbí àwọn ti wà á léwé. Ó ti bí àwọn ti lọ́ọ́ Àwọn ti wà á léwé. Ó wá wáṣẹ́ kò ní tẹ́ tẹ́jú wa rí wá sẹ́mi tí wọ́n ti ń ṣe ẹ̀ ní Coca-Cola company ẹ̀hẹ́n ìtọ́jú ti kó kóòkì ìtọ́jú bá dà pé sọ ọtí bọ̀ wọ̀ ẹni tó ti sọtí àmọ́ wá ní òfin àwọn bẹ̀ wọ̀ ó náà ni pé yóò fa àmì parẹ̀ sọ̀rọ̀ àti ẹ̀rùn gbọ̀ngàn gbà sí kóòkì tó ti ṣe kóòkì. Ètè gbọ́dọ̀ àwọn olè wò pé aláwọ̀ ah, ti á sì yí pé kà so eleyi a tẹ́ǹtì ìmánì ni ọlọ́ọ̀bà nìkọ́lá a máa fi nǹkan yìí sí fi a máa fi tẹ́ǹtì ìmánì yẹn o so ọlọ́ọ̀bà nìkọ́lá ti fún wa ní dáadé lójú kan nínú sọ́ọ̀tù kọ́lá ni wàá máa yẹ sẹ́kì lára yẹ̀yà aláwo máa rajà ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا الله بارك لكم ومن يتق الله ẹtọba payọ ọlọ́run nítòótọ́ ẹjẹ aláwo màgbàjà ọlọ́run bá lè kọ ọlọ́run sí ọ̀nà àbáyọ tí nǹkan bá fẹ́ táyì bá fẹ́ nípa ọlọ́run ti sin náà fún níbòmí wẹ̀yà tó ń kókò mìíràn ayé ìdáyà tẹ́lẹ̀ ọlọ́run bá lè kọ ọlọ́run ti ṣe àríkì jẹ fún lọ́nà tí ó tẹ́lẹ̀ yóò máa ṣe é fún un. ومن يتوكل على الله يتوى أكبر لهم وهو حسبه الله عليه ولا يؤمن من يتوكل على الله وهو حسبه يتوى أكبر لهم بارك ولا الله بارك ولوته سهي آية في باب المسلم أنواع كويلة دا آية تسي كويت مريني gbogbo iṣẹ́ tí o bá gbogbo tí o bá lè mú yàn tó bá ti jẹ́ pé ọ̀nà tí o ti máa rí jíjẹ mímu ọ̀nà tí yóò ti máa ṣe tọ́lọ̀ fẹ́ ni yóò parí tí má ní bá ń bẹ dáadáa pé a ọlọ́run bá lè gbọ́ láti ṣe ọ̀nà mìíràn fún mi ẹ̀kọ́ sọ́nà yìí ọ̀gá àtàrà pé bí má ní ṣe rí bí má ní ṣe lẹ́ ọ̀nà rẹ̀ ló máa rò pé báyà kò àti àlè sọ́nà mi máa èkì tó wá lulẹ̀ yìí náà èkì tó wá máa tó bóyá tó wá padà yá o padà filẹ̀ tí ò bá padà tọ́lọ̀ bá padà ní kéwòn bí nǹkan ìbílẹ̀ máa kọ́ àbí tó wá lè jẹ́ pé gan àti àsìkò táàtò tí yóò fi di ìpínlẹ̀ tọ́lọ̀ fi ní ọlọ́jọ́ ní kọ́ ó lè ti bẹ́ẹ̀ sí. òtún gbogbo kátà ń sọ iná ní sìn ájì àmọ́ ayé ni bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bà àdìsọ́lá ó ní àwọn àwíjàre lóríṣiríṣi lórí wa. àyà tó bá ìgbẹ́ náà sọ àti ọlọ́ọ̀bà àdìsọ́lá sọ̀rọ̀ àwọn tí wọ́n kú sí orílẹ̀-èdè àwọn tó pẹ̀lú èwo lẹ́yìn sí ìgbàlù wá káyọ̀ ní jẹ́ wáyé ọ̀rọ̀ ní àwọn sẹ́dá àti ìlànà wọn ni wọn máa sọ fọlọ́ balẹ̀ ìjọba pé alágbára ni alẹ́ alágbára láti mú láti kó ibi tá a wà ní ọlọ́wọ́ àti ìjọba àti ìjọba àti ìjọba àti ìjọba àti ìjọba àti ìjọba àti ìjọba àti ìjọba ìdílé ọlọ́wọ́ àti ìjọba àti ìjọba àti ìjọba tí kò fẹ́ tó fẹ́ fẹ́ ṣe yá tí wọ́n ti mú bí ẹ̀gẹ́rẹ́ ti ṣe tó jẹ́ pé wọ́n òwúrọ̀ àwọn yàrá yẹn kami, kan mí ètò wọn pàpà lóye tó bá jẹ́ mùsùlùmí tó pé nígbà wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ìfẹ́ àwọn òfin ìṣẹ́bà ìmọ̀lẹ́sẹ̀ ìṣẹ́bà ìmọ̀lẹ́sẹ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí òdodo yóò kẹ́kọ̀ọ́ lára àwọn anábì ọlọ́run ní sunna anábì sọ̀rọ̀ àwọn àdúgbò ẹgbẹ́ náà àwọn anábì ọlọ́run tó jẹ́ pé iṣẹ́ káfíńtà ni ẹgbẹ́ náà àwọn anábì ọlọ́run tó jẹ́ pé sòwòsòwò ni wọ́n ẹgbẹ́ náà àwọn anábì ọlọ́run tó jẹ́ pé wọ́n dáná jẹ ẹ̀ ẹnu tí wọ́n ti fi kó làákà ìwà lọ kó náà ni pé kásá ti fi iṣẹ́ ìjọba iṣẹ́ ìjọba iṣẹ́ ìjọba tó lè jẹ́ pé iṣẹ́ pọ̀ láyé tí àfihàn máa ṣe ẹlòmí lè máa dáàbò ẹ̀ ìjẹ́ mímu náà ni ẹlòmí lè dé gba àwọn ẹ̀ṣẹ́ ọwọ́ tí màá ṣe fúnra rẹ̀ tó lè jẹ́ mímu náà ni àmọ́tẹ́ bá ti sọ ọkàn yà ọ̀rọ̀ síbi kan tí bá yẹ gbọdọ̀ rí nǹkan òkú tó bá gbé wá fún yà ní májèmú kó náà yóò ti kéde kó náà yóò bẹ̀rẹ̀ máa gbà wọlé yóò sì máa rí àìní ìgbéyàwó àyè tuntun pé kó o ti dé ẹ̀mí wò ó látà ilé tí mo ń lọ lákòrí ọ̀rọ̀ mi ni pé kò lè jẹ́ ṣíṣù bẹ́ẹ̀ ni wo bí a lórí pé ìta jẹ ìgbé báyìí báyìí bá so yóò máa yóò máa pèsè báyìí ó lè pa ẹnu kan níbi yóò máa pèsè ìpè ẹsìn kiri ó pa ó pa ẹnu kan lórí pé àti àdájọ́ bá wà sọ́dọ̀ láwọn pé ká dá mọ̀ sí ẹ àkóso ìhà ètò ìgbọ̀nyílẹ̀ ẹ̀mọ́ pọ̀ ọ̀kà ètò ìbá ìbáyà máa ń ṣí mẹ́ so ẹ̀rọ máa ń ṣí mẹ́ lẹ́gẹ̀gẹ̀ máa ta omi ẹ̀rẹ́ Tema diri Sebuah yang Eh Jadi Sampai dia mana Nanti dikasih kita Jadi awal apa Impa aku Tapi mampu aku Penyanyi ini Terus masuk ke rumah balik Saya masih tahu Yang lain Itu yang Eh Sunnah ni Ini kami Bawa kita Yang berarawan Sunnah Nabi Sallallahu Alaihi Wasallam Polisi Sunnah ni Betul Betul Bawa kita Jadi bawa ni Bukti Sunnah ni Betul Betul Ini sunnah Ini Betul Betul Bawa kita ṣẹṣẹ bẹ́ẹ̀ àwọn àwọn yìí lọ́tọ̀ àmọ́ àwọn ọmọ kàtígórì tó bọ́ọ̀lù sí òun náà ni pé bí ẹ bá ti ṣe kíni ó bá fa ẹ̀ lórí yóò mọ̀ pẹ̀sẹ̀ ní òkú tí ẹ máa ń bá yàrá máa pẹ̀sẹ̀ bẹ́ẹ̀ sọ àwọn ọ̀gá àlà ṣẹ́kọ̀ wà ẹ̀hẹ́ ẹ̀ tí ó ti ti wà bàjẹ́ káàkiri tẹ́lẹ̀ ní kí wọ́n fi ṣe gbẹ so àwọn àtiwá àti wọ́n bá wà ní so ó ti máa ń tó gbélé ìpadà tí ó ti ṣe òkú tẹ́lẹ̀ ó máa ti padà kí ni kásìrò ẹni ó tún máa ṣe so anabi uh, sallallahu alaihi wasallam ní hadithi anabi ní anadamu tawba anabi ah, ní abamu kẹrin tuba kan lọlọrọ ba ní kila so ibẹ ní báwọn si, sìn tuba tó ti sẹyìn padà kó nínú kan yẹn kí ti ń ṣe ètò ẹkọ wọn ṣe yóò máa ṣe kíni yóò sì máa kábàá mọ lẹ́yìn tó ti ṣe síwájú so lẹ́yìn pé ń kábàá mọ yóò sì jẹ wọn ṣe kíni yóò sì máa kọ ní kila astagfirullah astagfirullah apalagi lawan kita nanti kamu segini kamu dua polisi lolo lolo banyak jalan so dia lah yang bawa ini ya yóò máa sọ pé àtúbà ló tọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà yóò máa máa wà dáadáa tó pọ̀ lẹ́yìn ẹni sàbú tó pọ̀ sẹ́yìn yóò máa wà dáadáa sí ti kọlọ balẹ kọlá ní iná tó sànà áyì yóò lè yéé lẹ́sẹ̀ yìí àti tòbí dáadáa tẹ ẹ bá ti omi yóò máa tó kíni yóò máa pa ni sọ pàtẹ́tà wọn رحمه الله وبحمده اشهد الله لا اله الا